Wíwí. Má à ìtàlẹ́ à. Ẹ̀wọ̀n náà lọ́ ti yá. Mo fún ẹ̀yin mo mí rẹ̀ kò. Èkó. Mo sọ fún yín mo ní Sámúsìnì ọlọ́pàá. Mo pè wọ́n. Wọ́n dẹ̀ ní ọ̀rẹ́ àwọn kan ní hòtẹ́ẹ̀lì. Ó dẹ̀ nídìí èèyàn ó lẹ́nu wọn máa sanwó gidi fún mi mọ́ tún máa fún mi lákọ̀mọdé sàn sí ìyẹn ò tí ì tó sókè kan wàá rà síbí ni gbogbo aṣọ ló ya lẹ́yìn ọ̀rùn yẹn wò ó kò sí nǹkan tó burú mbẹ̀ o péyàn ń lọ sẹ́kọ̀ọ́ ó ń tèkọ́ bọ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n ọmọ líle ni ẹ́ ṣe níbí ni Kàsálí ti lọ sẹ́kọ̀ọ́ nígbà tó máa padà dé ó kó owó dé ó kó gbogbo nǹkan dé gbogbo wa ń yọ̀ inú ẹ̀mí náà dùn ṣùgbọ́n Kàsálí ọmọ rẹ ni Mùíbí ọmọ. Hmm, ìdílé màá mi ṣe àgbáríkọ́ jọmọ rí èmi jọmọ ìdílé mọ yóò jóyè mi ọ̀rọ̀ bí burúkọ ṣé kọ́ nìyàn bú mi ládùúgbò kí n má bú mi ṣé kó nà mí gan ṣé kí n ṣe mo rìn bẹ̀ ni ẹ̀yìn fún mi nífàásẹ̀ mo la rí mọ̀ mọ́ lórí ẹ̀ní nǹkan tí kàtí mo ṣe yẹn pọ̀ jù ogun tẹ́yìn máa ń rò yẹn ọlọ́run kan nígbà míì tó bá bínú ó lè pàdé dùdù kan rún tí wọ́n ṣe ń pariwo yín ládùúgbò yóò jó yóò jó yẹn tẹ ní sáà yẹn kòkòdùmọ́ kò dààmú lọ yín lẹ́fí máa rọ ìkó. ó dáa dúró lóòótọ́ lòun ṣùgbọ́n òun wà nílọ lásán ròyìn bí àkànbí ọ̀gọ̀ ọmọ késeré kọjá ní sapala ó dá ọmọ mi ọmọ ọlá kúnlẹ̀ jẹun gbàdúrà fún àdúrà lọ́pàá kírísítẹ́nì. ǹjẹ́ ní orúkọ jésù àmín. ní orúkọ jésù. àmín. bàbá mo dúpẹ́ mo yìn ọ́ lógo. àmín. ọba tó pọ̀ tó pọ̀ tó tó tó tó tó tọ́ba á jẹ́ àwọn wá gbàdúrà ní wákàtí lórí ọmọ mi mò ń bí ó fẹ́ máa lọ ìkọ́ èkéjò lẹ́sẹ̀ olúwa bá mi dúró tì í olúwa bá mi tẹ̀lé olúwa jẹ́ ó kówó wá jẹ́ ó kówó dé jẹ́ ó kẹsẹ̀ jẹ́ ó kó gbọ́ àwọn olóríire rìn àwọn èèyàn ńláńlá èèyàn ńláńlá èèyàn ńláńlá tó ti wà lẹ́kọ̀ọ́ olúwa jẹ́ kó bá wọn pàdé mọ̀mọ́ ọlọ́run má jẹ́ kó lórí burúkú bá pàdé o ọlọ́run àgbáyé ń bá jọmọ ásídẹ́ǹtì tó bá jọmọ ásídẹ́ǹtì ọlọ́run má jẹ́ kó ní má jẹ́ ó lé lẹ́nì mí lọ́nà má jẹ́ ó pàdé lẹ́nì mí àwọn atúnidá má jẹ́ ó tudá àwọn asọ́nidé onírọ̀ àwọn asọ́nitólébi olúwa má jẹ́ ó pàdé wọn àwọn tó máa gbéga ni mo fẹ́ olúwa ọlọ́run o mo gbàdúrà ní wákàtí ìfẹ́ pípé láti ọ̀run wá olúwa fi sí lọ́kàn olúwa yóò nífẹ̀ẹ́ ọ̀rá yóò nífẹ̀ẹ́ bí jẹ́ kí gbogbo èèyàn máa nífẹ̀ẹ́ bó bá lọ sọ́ọ̀tún kan nífẹ̀ẹ́ bó bá lọ sọ́ọ̀sì kan nífẹ̀ẹ́ ní gbogbo ibi tó bá dé kífẹ̀ẹ́ ọlọ́run ó máa tẹ̀lé jésù olúwa wa àmín àmín àmín ah ọkọ mi àkànṣe wàá ríre bọ wàá ríre bọ ah ojú ti hàn. lọ gbà fún mi àfi kí náà ni you can imagine kí ló kọ ẹgbẹ́ mi kí ṣe mo fẹ́ log ni àbí mo fẹ́ log out kí ni problem ẹ. ẹ má bínú bínú àǹtí ẹ mọ bínú tí ọkọ lẹ́yìn ni wọ́n jẹ́ báwọn. Oh kí ni problem ìwọ ọmọ pẹlẹbẹ yìí nù ṣé o fẹ́ wá join wa ni. ẹ̀yin kan mo bí i. wọ́n sì dájú. ìmọ̀ pé yóò bí ẹ má bínú. èmi ò mọ̀ pé yóò bí yín ẹ má bínú. Ah, oh ok ok máa bọ̀ nbí tó bá ká ẹ lára wa wá bá mi tó bá yẹ kó náà fẹ́ join. èmi ò lè dúró. wọn náà tún sọ pé kó wá join what are you talking about. Uh-uh. má sọ fún mi pé ò ń jowó. of course. ṣé orílẹ̀ ìpẹlẹbẹ yìí jẹ́ spec mi ni ẹ kó o mọ̀ pé i like them be extra large. <laughs> Hmm. ló <laughs> ṣẹlẹ̀. Ah. Ah. kí ló ṣẹlẹ̀. sẹ́rí <laughs> ah. bí ẹ̀yin gan tẹ́ ẹ bá mọ ohun tí ó ṣẹlẹ̀ ohun tí ojú mi rí ní ìsẹ̀yìn gan lànà. kí lójú ẹ rí. níbi tí mo ti ń clean ní o bí ọmọkùnrin àti girlfriend yẹ bó ṣe bẹ̀rẹ̀ sí kò lè jẹ́ girlfriend yẹ kò lè jẹ́ kẹ́ torí èèyàn gbọ́dọ̀ mọ kíìsì ìyàwó ilé rẹ̀ àbí girlfriend ẹ̀ níta gbangba bá ṣe bẹ̀rẹ̀ <laughs> bọ́sà ti bẹ̀rẹ̀ sí ní kíìsì inú ó dé jáde o kémi lè clean dínú yàrá wọn kọ̀ wọn wọn jáde bẹ́ẹ̀ náà kíìsì lọ àlè làǹtí wọn jẹ wọn kàn ìra wọn bì kan gbéra wọn bíbí ni jọgbọ́n lè yọ sí mọ kíìsì ìyàwó rẹ̀ ta ah! ẹ dákun mọ́ ìbínú nínú àwọn situation tí ń ṣẹlẹ̀ báyìí ní ìsìn bóòlù àdúrà ẹ̀yìn ó ṣe gbàǹgbà tí nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ níbi téèyàn ti ń ṣiṣẹ́ èlé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló fún packaging bíi èlé tó bá lọ fi wájú sọlẹ̀ níbi orí táìsì kí ló fẹ́ sọ pé ó sí ẹ̀ ọ̀rọ̀ kí sì ló mú kankan kan báyìí. èlé ìgbàgbọ́ ẹni ló ń múni lára dá o hm, jẹ́ ìsàn kan fún ẹ àdúrà tèmi ń gbà mí ìmọ̀ pa tìyẹ. àdúrà tèmi náà gbà ọ ẹ mo wà ń bíṣẹ́ kí ló ṣẹlẹ̀. nígbà wo. mo sọ ilé wọn ti jóná ilé wọn ti pàpàdé ilé ilé wọn ó jóná ilé ti jóná ilé ti jóná. ẹ dákẹ́ ẹ èèyàn kúrò bíi sí ó rìsíìfù kọ́ àti ẹ̀mọ̀ bí nǹkan tó ṣẹlẹ̀ ní àbí nǹkan tó ṣẹlẹ̀ ní àti kò sọ fún wa ẹ̀rẹ̀ sọ pé létí jóná. gbígbọ́ ni ṣọfẹ́ gbọ́ n tá àmọ̀ láàmú ẹni tó ń sin gbà lówó lọ́wọ́ ni èèyàn gba kọ́ọ̀lù ẹyọ kan ó dẹ̀ fò ó forí sọ̀dẹ̀ kò gbẹ ó pariwo lọ oró oró òun kú o eléyìí dẹ̀ sọ wípé ilé ti jó ǹjọ́ jiyàn ìyẹn bọ́ dírẹ́sì wípé ilé ti yọ èyí tí mo ti mọ̀ ti pẹ́. ilé ilé òjò kan lè ní bọ́ òjò kan lè ní òjò kan lè ní ọ̀. mo máa sàánú wa oníkàlùkù mo lè máa sọ fún sùúrù bọ̀ mo fẹ́ jẹun àtàkálù mo fẹ́ lọ sọ àtàkálù. igi sì pọ̀ nílé wọn ìní ilé igi náà ti jó ọ̀dọ̀ ilé wọn ló sùn. fóònù ẹ̀dọ́ wọn àbí kò mú fóònù lọ. You're very funny. You're talking like I'm not a part of the family. Oh, you only one now. Sure. You don't need to be telling me that. Okay, same with the Uh, same way. Yeah, everything has to come through me. Okay. You mean agents now? Okay, no problem. No <laughs> problem. and uh, then, Diamond. Yeah. Because when Trinidad is something by the way, more almost open at the last time, they were paid. They were wild. I'm not surprised. So, I eh, confess. Specs you ain't going to go for me. Oh, almost the same spec to Koa. Do you understand? But I feel fresh girls, deep could akẹ́kọ̀ọ́ kan lára wọn ti ọ̀rọ̀ mọ́ àfẹ́tẹ́ ìsinmi ní òun àbí so afẹ́ afẹ́ on in different uh, okay. shapes. I know what you want. Mm-hmm. Slim, curvy, yeah. you know, tall. <laughs> Um, do you want them fat too? Do you want some fat, of course, of some course. fleshy? If you like be black man, man like I'm gonna go, you know. Uh, okay, Mumbo, yeah. Uh-huh. Yeah. This is how you normally walk. Okay, see this? Oh, go back, go back a little. Okay. Yes. See this? Uh, uh, speak Jeff Lily, man. Uh-huh. Uh, that, full picture. No, don't worry. I know you like everything in this folder. Okay, no problem. Oh, is this another lady or the No, same the same lady. Wow. Uh-huh. Oh, my. Like her. She has smart course, man. Ah! <laughs> <laughs> Jeff, kí Jeff. Jeff máa pa mí sí ìrìn tó bá rí tó mọ ọmọdé okay go on. Okay. Yeah, I'm sure now. They are my babes. Your babe. Okay. Um, let's go. Ilé tó bá fẹ́ ṣe mẹ́wàá gan wà ní. Ah, diamond mi. <laughs> Ah, jẹ́ kí n bá wọ wọlé. Okay. Yes. Get this. <laughs> oh my. No, no, no, no. Ah, sorry ẹ lọ bàjọ honorable bàjọ mo ti wà pẹ̀lú diamond báyìí honestly tó bá ráwọn fresh fish tó fi hàn aṣẹ́wó ni ẹ bá get out get out. bami bami honorable. diamond ni màá kí ẹ gan. pé nǹkan tó ń mú bọ̀ láti ibi tó ti wá. ogun ẹ ogun ẹ wá ókè ókè kò tó bá ó lóun ní egypt. fọ́nrán balẹ̀ ẹ̀ kó tó dé bí hàn. gẹ́sì kan tí kí bá a jọ sọ fún mi ó lóun níbi. almost the shape group A thingy, BRG, you know. Eh, okay, okay, uh, but that one would not be in the general case. Of course, the of private. Course. She yeah, just has sort of late, no. When hmm. <laughs> I just get to reach it, Okay, <laughs> no problem. I know what that reminds me. I still think ṣe rójú wọn ṣé rí i pé wọ́n wà made of CEO let them introduce themselves. Okay, from you. Well, my name is Yinki Fai. I'm the CEO of Mid Chronicles. Wow. Fantastic. mm, and my name is Babi. I'm the CEO of the Bishop brand. Oh, Babi. Wonderful. <laughs> um, um, my name is Linda, CEO of Quickie Chops wicked Oh, I got you there. Anything <laughs> My name is Annabelle. I am the CEO of Annabelle Clothing. Ah, she's confident. Stunning, darling. Thank you. and my name is Adejumoke, the CEO of Synergy Oceans. Okay, you can see pé àwọn CEOs lèmi ń bá rìn o torí pé àwọn owó náà làwa bá àwọn millionaires ní nǹkan tó mọ̀ wọ́n sí lọ́n sọ yẹn but we all know they are for the millionaires. <laughs> okay, so I'll leave you guys to pick your choices. Well, <laughs> hey, hey, hey, Something is going on here. Ah, ìyá ti bínú tán. This is unfair. Ah. Yes. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ bí iná? No, no. No, no, eh, eh, no, no, No, no, no, no, no, no, no, no, no. Thank you very much. Okay, go ahead and say it out. Ìgbà tí o máa wọn fine fine girls tó kó wá fún àwọn guys yìí, èmi no, kọ́, ṣé no, náà ní the sexy guy ni? Ah! mo mi bí ìdí sọ ti nú So, uh, Diamond. Yeah, baby. So she. Sex is still no more relationship. Yeah. So sex is Yeah, sex still will bring all his sexiness and deal with our ruthlessness. Exactly what she deserves. sex still. Yóò bá dé pé èdè ọ̀pọ̀lọpọ̀ máa jẹ para wọn ni. Wọ́n ní sọ̀rọ̀ ìrètí. That's my job. Alákọ̀ọ́rí rẹ̀. Alákọ̀ọ́rí rẹ̀ ga o ga o ga o. kí ló sọ tó ti ọ̀gá sọ ife yóò bá nu nǹkan bẹ́ẹ̀ yóò bá nu kínní nígbà tí o ti ga tó ọ kúlẹ̀. Ah. láì kí mo kúlẹ̀ mo yàṣẹ́ mi kí ni èwo ni. Ah, èmi lè lọ ah. kó mẹ́kọ̀ọ́ mú tó fẹ́ mú ìjàlẹ̀ kí ni sí ọ kí ló mú ọ. ṣé o ṣáà ti kúnlẹ̀ rẹ̀. ó yá mọ̀ nù. àǹtí èyí ẹ dákun ìjọ ò ná bí àkàrà ti ń gan tákàrà ti ń náà bímọ ṣé èmi wá dákàrà. ẹ ẹ sákàrà ṣùgbọ́n ẹ̀ kan ń ṣe rádaràda bí ọbẹ̀ ọlọ́kà ni ẹ mọ ọmọ ọlọmọ ń sin gọrùn ẹ sin gọrùn so oge ti wá ta lé yín ìgbéraga ti tó ẹ tó sì dà kí n ti ní ó ga ọ̀ ẹ̀yìn náà ti láti stand. ṣe yín wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ẹyin kú ẹ ẹ dẹnu kí ní dàrẹ ìfún ní gbàdúrò. ẹ máa ní ẹ má pariwo ẹ má pariwo ìsìn kò fún. ẹ̀yin àwọn ará bíi dà. lẹ́yìn tí tó ti dé kúnlẹ̀. ìwọ kí ni. wàá tẹ̀lé mi ẹ̀rọ pé òru ẹ pọ̀ jù. sọ ẹ gbádùn kẹ́ni sára yín já. aláwọ̀ bílọ́níà club ti dé kó epo gbádùn tẹ̀lé mi ó dẹ̀ ní ilé tí mo gbádùn bá òwúrọ̀ wo nìyẹn. bóyá kẹ́ ẹ gbé mi gbà náà. bọ̀dá bí bọ̀dá lọ́kàlọ́kàlọ́kàlọ́ iṣẹ́ ìtìpá mi lórí jájọ sáyọ. lọ síbo ìgbà tí bá tẹ̀lé yín lọ sí ta ní òjòkó sí reception. a kò lè máa rí nǹkan ọ̀dẹ yẹn o. Mm. ta lè lè. <laughs> tata àti tata lọ ni mo ń bọ̀ lórí ẹ̀ kò sí ìyá bí mi ń lọ tẹ wọ́n fẹ́ tẹ̀ mí pa. ibi kan fọ́nì sí mi nínú iléeṣẹ́ yìí o ò mọ pòsíṣẹ́ mi iléeṣẹ́ yìí o. kí n pòsíṣẹ́ mi. ìjọ mọ̀ wípé o ò ní àkọsílẹ̀ kankan mo kàn sọ fún ẹni o ká pàtà wàdà tì. Ah. pẹ̀lẹ́ jáde lánàá. ẹni tó bá ti rí yín yóò ti mọ̀ pé ẹsẹ̀ ìdálẹ́nu ọmọ ni torí ẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa. bẹ́ẹ̀ ni ẹ tẹ́ tán tẹ́ sọ kẹ́ kó forúsì òru náà ni ibi ẹ̀ gbogbo màsẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní rọrùn. má ronú ṣe rẹ̀ léṣe sọ pé death is the mobility of humanity ikú náà ni òpin gbogbo ẹ̀dá kò sẹ́ni tí ò ní kú nígbà tèmi ṣẹlẹ̀ mú mọ́ra ni bọ́dà mi tí mo fẹ́ràn jù láyé tipa ló pa wọ́n cross ibi tó ti ń ṣe yẹn àfi àwọn mílíọ̀nà club yóò ti dé ìṣẹ̀lẹ̀ ti pa mí lọ́kàn ní kí n máa kó tí wọ́n sáà ní máa bọ̀ máa bọ̀ lọ́dọ̀ yà á yẹn túra ká ayélu kọ́ bíbí ibi ẹ̀ bẹ́ẹ̀ ni kúrò ní kú. bẹ́ẹ̀ ni wọn bá ti rí. ṣé mo lè dìde. mọ bí mi dídìdìdìdẹ sáà dé yá wa lọnu tí fi mọ bọ mọ bọ ọkọ bẹẹ rà tẹyìn kò yọ. mi ga débẹ̀. ọ ga débẹ̀ bóyá kọ bá èmi lè lù ọ o. ẹ ṣe Àwọn ìyẹn ni mo fẹ́. Jack Daniels. Jack Daniels. Hey! Jọba ni wọ́n Jack Daniels. Oh. Mo láì pàṣẹ ń bọ̀ ọ̀dà fún ọ̀dà pàṣẹ mọ́ra. The the late uh, eh, eh, good good and lady gentleman ẹ káàsán ni mo fẹ́ sọ sà yẹ ẹ mo nǹkan tí mo fẹ́ sàlàyé ni pé ṣé kí n sì kọ́ tí wá sí hmm, bóyá ó máa tún. Ah, ẹ gbọ́ ìgbà yìí ṣé ẹ ṣe níbi ọtí ṣe àbẹ́bà wọn. at least for now. okay sure pẹ̀lú. okay yeah honestly. ẹ mi ò wá mọ̀ bóyá ọ̀rọ̀ oúnjẹ bóyá kí lẹ fẹ́ jẹ. Yeah, that's how one way. See, I'm a Hey! No, no, that very good boy, you know what No, um, ah! no. Um, ṣé o eh. Oh, eh, okay, whatever. Eh, just, just in 30 minutes. Uh, ṣé ìgbé wà bíi You guys smoke people enjoy right? MD, wait, wait, wait, wait, wait, everyone, wait. Is it just me or does everyone else notice this? Why is she frowning? You work in a hospitality business, right? And you're there frowning. What's the matter with you? Wear a smile on your face, man. Sorry, what yeah? is No, excuse me, I'm not talking to you, innit? Yeah? Hold on a minute. You're looking like someone died. kíní náà máa dùn mí náà bí egbòrò lọ ní mo fi bá yín sọ kò dá kó jẹ́ pé kọ́sọ́mà ló máa ṣàlàyé ìbẹ̀rù ẹ̀yin náà tí ìyá sọ wa yìí ìgbà tí láàyè rí bíláàkà wa yìí lọ́dọ̀ pọ̀sùn láti ṣiṣẹ́ ọlọ́run bèrè fún sọ́sùn tó ti ṣiṣẹ́. mo mi mi ò mi ò sí. kí ni mo sọ bí ẹnu ẹ sọ. ó ní hospitality I'm telling you, ọ̀rọ̀ ẹ̀rú máa jọ, ọjọ́ kan máa bọ̀ park, bọ̀bọ̀ ìwà sún ìbòjì mi, ó ní ẹ̀jẹ̀ park báyìí, are you purposely intentional? Mo fẹ́. Anyway, um, kí ni mo ló ṣe é gbọ̀ngàn tó lójú kòkó báyìí? Kí ló ṣe é? Ọ̀gá ẹ má bínú ta. I didn't mean to. I didn't mean to shout at you like that. Really. Do you know? And that's it. Babe, my fault. please. I'm gonna do a transfer. I'm gonna transfer 1.5 million to you, yeah? Because I feel bad for oh, I'm gonna need your account number, and I'm gonna need your bank as well, yeah? Oh. So your boy, will give you account number? Zero one. Yeah. Two six. Okay. Eight four. Yeah. Nine one. Yeah. Two two. Èmi máa kọ check one million naira fún ẹ. Ẹ ṣe ta ọkì jẹ ọ. Súpọ̀ Adéyẹmí ni sà. Súpọ̀ Adéyẹmí. Sórí eléyìí tó wẹ̀, Priambu ni o, tó bá di ọjọ́ òkú gangan. Ma, yeah. Uh, eh, well, yeah. Um, anyway, I got all repeated what challenge me say. I really have to do something, you know. Um, tètè wá, eh, ẹ mọ̀ mọ̀ kí pé fẹ́ Well, uh, all well and good. Ah, èmi náà wá fẹ́ jù ẹ́ lójú. Yes, I want to surprise you. Um, Joel, MDC. That's my baby. Uh, ba, ba, ba, ba. Yeah. yeah, let me have it. Let me have it. That's One million naira Yes. Um, let me see what my baby's gonna. do. huh I know my baby's um, gonna do something huge. is giving her a sum of two million naira. Wow! Sumo, you are a lucky girl. Wow, Sumo, you are really lucky. Last time baby. Our baby, my new baby, Obey love me. Am I not going to do something? Really? Does she not know what they call me? Wiz man! my Oba, let me. Surely got my gbogbo owó tí o gbà lénìí lọ máa ṣe preparation kó fi ṣe bẹ́rẹ̀ àmọ́ sí ẹ̀ understand tó bá dé ẹ̀yìn òkú tó ti sinmi tán wá rí èmi èyí máa fún ẹ lówó tó máa fi bẹ̀rẹ̀ business you understand. ọ̀rẹ́ ọ̀rẹ́ stop ṣe bẹ́ẹ̀ ṣorí má wàá dúró di ẹ̀yìn òkú ṣorí you just go to sleep gbogbo ọtí mímu jíjẹ ní ọjọ́ tó kú yẹ kí gbogbo ẹ̀dẹ́ mi kí ni burúkú you will see see me do them. Oh, million years I trust you. That I will roll. Okay, ọmọ kan, ìwọ máa lọ sí ẹ, máa lọ, má bọ́dà mọ́. Ẹ má ẹ̀ ẹ̀ come here. Somebody uh, love you. Ìwọ ló máa ṣe gbogbo nǹkan tí everybody fẹ́ so gba order everybody. make sure kó ṣe gbé yẹn. ẹjọ ẹ bá mi fi àtàwọn àtẹjá tútù ẹ má gbà kéde tí kò gbẹ dáadáa. ṣẹ́ni tọ́kì. mọ̀jẹ̀ kó pẹ́ o. ṣẹ́ni tọ́kì. pọ́ǹpù. pọ́ǹpù pọ́ǹpù hey ṣé o máa kọ́ sílẹ̀ because ẹ ṣe ń nọ̀dí ẹ̀ mo ṣọ́ pé kò ṣe gbogbo everything lè máa rántí. ẹjọ next time ṣòkòtò tó bá ní bẹ́ẹ̀tù ò ní kẹ́ wọ̀ lórí iṣẹ́. ṣé o wò ó bẹ́ẹ̀ mo bá ẹ̀ máa dì lọ ẹ̀ ní yá fi ẹ̀ mo ti kílẹ̀ mo ti sùn mi. o ti ga jù sẹ́ẹ̀sì lọ. mílíọ̀nù yà sùn. sàrò rẹ̀ ń bá yà sùn. ó lè máa rìnrìn òkiri. àwọn ọmọ yín ló máa rìnrìn òkiri. ó rí jẹ́ ó rí jẹ́ wọn lówó wọn níwà wọn lóògùn ó fojú jọyà ó fẹnu jọ bàbá. kí ló ṣẹlẹ̀ ń bí o kí ló ṣẹlẹ̀ o bàbá lálọ́ ẹ pẹ̀lẹ́. wá kí ẹ jù bẹ́ẹ̀ lọ. tí ò sí kan. bá a ti ń bí ni ìyẹn o mo lọ di irun mi ni mo dẹ̀ máa dé nísìnyí mo bá bàbá láńlọ́ọ̀dù àti haúlá níta náà dẹ̀ jẹ́ àwọlé àwọn la ń gbọ́ kí ni wọ́n ṣe fún bàbá yín. mo lọ pọ mi ni mi dẹ̀ fẹ́ wọlé ọba ní kí n bọ́ síta ó lè ní kọ́ jẹ́ ń wọlé kí n wọṣọ wọ́n ní tó bá wù mí kí n rò ó mi dẹ̀ náà ọmọ ló máa rìn o. gbẹgbẹgbẹ ni sọhún wọn ìwọn ìwọn sọ̀rọ̀ sàgbàlagbà bẹ́ẹ̀ nígbà tí ṣe pé ṣé wọn jágbà tí ò ní làákàyè ni tí wọn fi sọ pé kọrin o ṣé láàjẹ forí wọn dàrú wọn wà ní kọmọrin o ọmọ ọ̀rọ̀ tí wọn sọ sàgbàlagbà ni ẹ mọ bínú bàbá láńlọọdù darí ẹ gbọ́ kí ni ọmọ yín ṣe fún yín wọ́n wá ní ẹ ní kò ń rìn wò mo ní à ah, nígbà tí ìjẹ́ pé lálọ́dún ya wèrè wọ́n wá ní kọ́mọ ọlọ́mọ ọmọ rìn wò. ó ti ẹ̀mọ̀ ọ̀rọ̀ sọ gan ọ̀rọ̀ já lẹ́nu ẹ̀. ẹ ṣeun. bàbá àjọmọ yọ ọmọ tó bí èmi ò lè bírú ilé lọmọ wa ni ọmọ ọmọ tèmi. ẹ ẹ jọ kí ló dé tẹ̀lé bírú ẹ lọ ó jọ bìbí tó fi ń ta sọ́ńbù tí kìnì àbí wò. wọ́n ní ká bì í ṣe mọ bí tẹ̀sí ọmọ láńgídí tẹ̀ ń pè lọ́mọ. wo yẹn kọ́ ni ohun tó wà lẹ̀. kí wọ́n á ní. ohun tó wà lẹ̀ kò ń ṣe pé ọ̀rọ̀ ohun tó ọmọ ṣe ìyẹn ò kàn mí ọ̀rọ̀ wọn tó ṣe gangan òun ni tó wà lẹ́yìn. èmi mm-hmm. nígbà kí ni kí náà ni mo ṣe kí mo ṣe. ó tó wo oṣù mélòó tó ti jẹ́ inú lẹ́yìn. ẹ bí oṣù mẹ́fà sí méje náà ni. bí oṣù mẹ́fà sí méje náà ni. nígbà ah. kò ní ọ̀ṣẹ́ kankan alo ba responsible o useless lọkùnrin kẹtẹ wa ni pé o ò lówó hmm. o ò lóògùn o ò tún wá ní níwàá re ẹ àtún àwa ẹdẹlẹ nídàájí àní báyìí màá tún dúró títí títí títí títí títí màá dúró títí títí títí lóru màá tún wá kanlẹ̀kùn màá béèrè ẹ̀ màá lò tí dé iṣẹ́ wẹ́dà iná ló dẹ̀ ń ṣe hmm. ẹ́ hmm. o ò ṣiṣẹ́ kankan tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe tílẹ̀ bá ti ṣú o lè ṣiṣẹ́ mọ́ o dẹ̀ ń wá lè wá sùn káníkò ṣe mo mọ̀ pé wọ́n á ti pè é ni o olóṣè ń bọ̀ ń sìn káníkò ṣe ohun tó ṣẹlẹ̀ ohun tí mo ṣe mí ì nírí ẹ o. ẹ jọ bàbá ẹ tẹ bá wá lè mí ìdájí ẹ bá mi ẹ wá lóru ẹ bá mi ṣe ilé yín jẹ́ mọ́sálásí ni àbójẹ́ ṣọ́ọ̀ṣì ẹ mọ́sálásí mo mọ̀ pé bóyá wọ́n lè bá mi dájú pé wọ́n á kásù bá ẹ tó bá sì ní wọn rí mi lóru ẹ lè sọ pé àárín ọ̀nà ìfìjì ní òru o kí wọ́n á lóde tó jẹ́ pé dandan dandan ẹ gbúdọ̀ mọ rí mi ẹ gbúdọ̀ mọ rí mi ìlọrin wo lẹ sọ ṣé tó ní pé mọ̀ wò yìí ẹ ti tẹ́ bẹ́ẹ̀ ti wà ẹni ẹ̀tẹ́ ni ẹ wá máa wò ó for your information èmi náà kàn fẹ́ sáré wá bẹ́ fún yín ni lẹ́nìí làwa ń kó kóun bí wáyé ẹ̀yin fọkànbalẹ̀ gbogbo ẹ ti níyànjú lẹ́nìí ẹ má fún mi ń wè fúnra mi ni mo jáwé tẹ́ ẹ bá rí èèyàn kan tó bá bẹ̀ yín ooo àní tẹ́ ẹ bá rí èèyàn tó bá bẹ̀ yín rúbì wọ́n máa rúbì láǹṣì ẹ̀ lọ sọ́run ni èmi mo sọ bẹ́ẹ̀ lẹ́yìn ni màkẹ́rù kò mi báyìí ẹ̀yìn àbúrò tiẹ̀ dà. ó lọ lẹ́sìn. ọ̀ya ọ̀ya sáré sáré wa lọ pè wá kẹ wa máa lọ kó ẹrù ẹ wa yọyọyọyọ. ẹ kúrò lọ́nà. ẹ tó lọ́dọ̀dọ̀dọ̀ kí tó ní. kọ́rọ̀ yéra wọn ni o ẹ fẹ́ wọlé hmm. kẹ kó ẹrù kẹ máa lọ kí yàrá ìkó vacant. yà á ìwé ìwé kò bá àmọ́ vacant kò kàn lálọ ọjọ́ tẹ bá lẹ fẹ́ wá kí mi ní ọ̀dọ̀ mi. Ah. Ah. ẹyà wọlé tí wọ́n bá tí oúnjẹ fún yín tẹ̀fà jẹmọ́ jèlé ẹ̀fẹ̀ mi lọ́mọdé èmi mo sọ bẹ́ẹ̀ yìí máa ń tẹ́ gbé gbé tẹ̀ gbé kí ni kílẹ̀ kílẹ̀ kọ́ ilé ọ̀hún náà dà ilé ọ̀hún náà dà ilé tó jẹ́ pé gbogbo wa á sẹ̀ máa tọ́ léwẹ̀ kó tó di pẹ́lú mi wọlé ibi tí mo ẹ mọ̀ tẹ̀ jẹ́ sọ ẹ gbúrò gbọ́ ẹ dó sànà ẹ wọlé sílé pé báwo lánàá ẹ lọ àdú ilé ti sílẹ̀ ẹ I don't get one room three years náà yà wọn. ẹ ẹ máa gbé dá méjì sí kí tó lọ o máa gbé dá méjì sí ká mọ. na that stupid guy dey shout. sùnbà ọkùn padà ẹ jọ ọkùn yàrá sùnbà. yàrá sùnbà sùnbà. ah wọn máa pẹ́. mi ti jáde ọ̀rọ̀ fífanísẹ̀ yẹn náà ni mo bá wá bá mi gbé àgàgà jókòó o lè gbé lóhùn. kò sí kankan. Oye, ẹ pẹ̀lẹ́ kú ìpalẹ̀mọ́. Ah, o gbìyànjú o, ọmọ atọ́jú wo náà bí èèyàn bá ṣe ṣe fún àwọn òbí ènìyàn bẹ́ẹ̀ náà ni ọmọ ṣe máa ṣe fún wọn nìkan single handedly òde ń lọ òun bọ̀ nílẹ̀ kẹ̀dí olùwà dúró tiẹ̀ ojú òní tiẹ̀ pẹ̀lẹ́ ah, sọ́kàwé lè léyà bí. ẹ wo ẹ wo ẹ sọ̀rọ̀ ó ṣàárọ̀ ah, ẹ pé mò ń jáde. ìgbà tí mo rí pé ó ṣe gbùdùtù ti dání mo ṣe ẹ̀hún tí mo bá wà nígbà ẹ̀hún ayélukọ ó dájú díẹ̀ o ó dájú díẹ̀ o ò tiẹ̀ pè mí lórí ọ̀rọ̀ wa. ọ̀rọ̀ owó nìyẹn kò yé mi ọ̀rọ̀ owó tí wọ́n fún wa. Ah, ah, ẹ ní sùúrù owó wo lọ fún yín ṣe bẹ́ẹ̀ mi lọ fún lówó. Ah, eh, ayélujára àwọn àwọn sáyẹ́ǹtẹ̀sì kan wà tó yẹ ká máa lò nínú ọ̀rọ̀ àwọn passport tìpù àbí eh, collective ọ̀nà àwọn kan bẹ́ẹ̀ ló máa wúlò fún wa owó tí wọ́n fún wa òun ló ní mínì owó tó gbà yẹn kò déédéé wáyé àti rọ́mù gángan owó yẹn ò sẹ̀yìn yẹn kánná àti sunkí olùnàgún ò sẹ̀yìn Olódùmarè èmi ni Ọlọ́run lò fún ẹ gbogbo bí mo ṣe wá bá ẹ yẹn o mọ̀ pé èmi ló sọ fún mi pé kí n lọ pè ẹ́ tó o bá lọ síbẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ rántí wípé mọ́mí ẹ kú. bọ̀dá Muyíbí kí lẹ fẹ́ gangan lọ́wọ́ mi báyìí. ẹ kí ni mo fẹ́ báwo ó ti yẹ kó pé ó dáa o bọ̀dá Muyíbí o bọ́rọ̀ ṣe rí lélẹ́yìn o káti wàá sọ wípé ìwọ náà ló fẹ́ sòkú kò sí nǹkan tó ṣe èmi bó tiẹ̀ jẹ́ pé ok two million two hundred ah, ah, gbà ó ah, ìgbà ẹ wo ẹ wo bọ̀dá Muyíbí tó bá yẹ pé eré ni ẹ stop ẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹtẹ ti rí nsìn ẹ kọ tí ẹ ti pòmí nùpọ̀ láàárọ̀ yìí ah, kí lẹ fẹ́ kí n ṣe ń sìn ó ní ìsọlẹ́nu nìyí o mo lè wò ó kí mo lè fún yín hundred thousand ah, ah, ṣé kò ń ṣòwò ní kí ló tẹ ẹ pariwo bẹ́ẹ̀ àwọn èèyàn wà nílé. ayélujára O sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tó bá jẹ́ play ìwọ náà stop yẹn mi ìfẹ́ tó máa dá wàhálà bó ṣe wà yìí mo fẹ́ràn ẹ ju mọ́ mi lọ mi ò lè fọ̀rọ̀ ẹ ṣeré bó ṣe wà yìí èwo lọ́dẹ tàwùsàn èmi gan tí mo tí mo ṣe ọ̀rọ̀ owó tó fi bọ́ sí ọmọ problem tí mo ní ni two million ọgbọ́n problem mi ṣé ọ̀rọ̀ pọ́n ẹ̀yẹ́dẹ́ bá ti ní ọ̀dẹ́dẹ́ ọ̀pẹ ọ̀gbẹ́nusókè ọ̀rọ̀ wípé ṣé mi ò rí kító mbẹ́ bọ́ọ̀yì small bọ́ọ̀dì kìíní kan ẹ̀jì yẹn mi ò rí mbẹ́ ibú ndẹ́ ilé kìíní lálùpọ̀n ọ̀rẹ́ mi lálùpọ̀n náà ìjà ọdún lórí dòwe ó yẹ kó lóyún kí n pe. ṣe rí ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín èmi kàn tiẹ̀ wo pé kí n kàn tiẹ̀ ṣe ní ráńpẹ́ tẹ́lẹ̀ nìkan kò ṣe nínú compound kata tẹ́ǹtì kan gbèsè ti wà lọ́rùn mi rẹpẹtẹ tẹ́lẹ̀ tẹ́ mo ti ń ro tí mi máa sanwó yẹn ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn millionaires club ń sìn tán fún mi lówó tọ́lọ́run rán sí mi tán ti dá sí mi yìí má láti gba hall nsìn nítorí mi ti ẹ̀rọ ọ̀rọ̀ hall tẹ́lẹ̀ báyìí sìn máa gba hall ẹ máa ṣàwọ ohun kọ̀ọ̀kan a máa pa màálù a máa ṣe then ẹ ẹ mọ̀ pé àwọn títọ́ máa mọ̀ ẹ ṣàyẹn náà ṣàwà ń bá ilẹ̀ fún wọn lọ́tí ọ máa jẹ oúnjẹ máa fẹ́ ṣe nǹkan tó máa wúntọ̀ pẹ̀lú standard wọn ó ti yé yín ẹ tí wọ́n máa gbogbo owó tó máa kún sí ó lè máa ju hundred thousand náà lọ́dún kí ló ń pè ní ìbáyìí. wọ́n wọ́n ẹ wọ́n àrà ayélujára kí bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run àgbàgbà tí mo ń sáàpù ọtí ọlọ́run ọ̀bẹ ni wọ́n máa fi sọ pé ọ̀dà àdá ìyàrá ẹ ẹ ọjà gbèsè kìdíkan kí ló kọ́ pẹ́lú pé ọjà gbèsè ọ̀gá mutí mi ò fẹ́ o. wa ní jẹun tó bá wá sí pátì ẹ ẹ mọ̀kọ́ ọmọdé wa ọ máa wá iṣẹ́ mọ̀kọ́ máa wá láti lọ wọ́pọ̀ fún mi ẹ̀ wọn wọ̀tẹ̀ wá ní débẹ̀ wò kọ́ tó ṣe. ayélujára have you been to this place before? Kalakuta Republic lálàgbọ̀n have you been to this? ọlọ́pàá ni bọ́dà mi o màá bà kàn jẹ́ bó ṣe rí mi ọwọ́ arọ́ olówó olówó wọn plan fẹ́ gba ọ́ọ̀lù tó kàn máa polú nípa ọ́ọ̀lù sẹ́mi èmi ò lówó náà ni tó bá gbàgbé èmi ò gbàgbé lọ́wọ́ nu bíbélì àti rẹ́mu gẹ́gẹ́ ọ̀sẹ̀ yẹn kọ́lá mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ṣé ilé iṣẹ́ yẹn ṣé ìwọ mọ̀ ń gba ẹ̀ èmi ni mo pè é kó o ka application ṣó o gbàgbé pé o fẹ́ kọ di adádì olókọ dáadáa tí mo ní kó correct kó lọ tún kọ so rántí so therefore má tiẹ̀ bá mi èmi náà ni mo tún wá mú ẹ lọ ni mo wá pè é áńgẹ́lì wá sọ̀rọ̀ ọlọ́run èmi tí a jẹ́ ọlọ́run rán pé kí n wá pè é kó lọ gbowó mbẹ̀ yẹn ah, ẹ má fi wọ́n ṣe pé àjọ bí ó dá. ẹ wo ẹ má pariwo àwọn ọmọ àánú lé ó ṣàárọ̀ ogun ẹ̀rọ máa fúnyàn gbowó oh. sí <laughs> máa fún yín one fifty thousand. one kìlọ̀ pé. one fifty thousand. wàá tẹ́mi ní one fifty sùn bọ̀ wojú mi dáadáa wàá fún mi ní one fifty nínú five million naira owó tá a jọ ṣiṣẹ́ ikú ló ń gbàsọ lọ́rùn ewúrẹ́ ah, ah. wàá rọ́wọ́ mi òkú gẹ́gẹ́ dìde òkú apá ìwọ náà. ọ̀dásùnbọ̀ ọ̀dásùnbọ̀ ọ̀dásùnbọ̀ abẹ́rẹ́ ọ̀dásùnbọ̀ ah, wàá mọ̀ lóyún tí mo jẹ́. ẹni sùúrù tí mo lẹ́lẹ̀ ẹ má fẹ́ wà. ẹ wá ṣé kò sí wa kí ló dé à ń gbàrú oyún ilé látàárọ̀. ẹ̀yin ẹ fi ọkàn balẹ̀ mo mọ̀ ní kẹ́ mọ́ra kó pọ́ọ̀fù lọ́nà ni o táwọn ọmọ bá ti dé nìsín wọn pè kíṣìnì fún yín ẹ béèrè irú oúnjẹ tẹ bá fẹ́ jẹ. ti ráìsì ẹ béèrè ráìsì bó bá jẹ yan bó bá jẹ sẹ̀mú náà ni tán bá yín fi. àní ọbẹ̀rẹ̀ lọ́ba tó jẹ fáńdà sí kan béèrè sẹ̀mú ẹ mọ̀ bẹ́ẹ̀ bá ká ní tiẹ̀. àwọn rẹ̀ o àwọn rẹ̀ wọ́n láwọn béèrè wọlé ìjà. ọ̀sẹ̀ ń darí. ẹ ẹ ìwọ ọmọbìnrin ti ẹ̀ gàrí kí ló dé tẹ̀yìn ọmọ yìí bàjẹ́ ẹ̀ ìwọ gbọ́ o mo ní kọ́ lọ pé èèyàn wá fún mi ọwọ́ lọ pé lẹ́yìn tí inú lẹ̀ wá. ee yọgbà ee jọ please ta ló ebile gangan bí báyìí. ààrẹ ọjà kí ni mo sẹ̀yìn ọmọ ibo tẹ̀gọ̀ báyìí náà bàbá pé ìpalẹ̀mọ́ fi jí bàbá yìí èmi náà ń pè ní yọgùn à ṣé ọmọ yẹn èjì mi ọmọ yẹn ọmọ ọdún mi ni àjọ olóńgbò kan ní òjò tájà kẹ lọkọ̀ ká yín wá fún mi irú bàjọ́ sì wọnú. ẹ jọ ẹ má bínú customers are always right ṣé gm lẹ fẹ́ rí ni tàbí md tó bá yẹ pé gm lẹ fẹ́ rí èmi ni general manager bíbá tó bá jẹ́ pé md lẹ fẹ́ rí then so that i can know what to tell you. ah ọgbọ̀n fún tọ́sán ah àbọ̀ ẹ̀kọ́ sì ní dọ́là mọ̀ nígbà tó jẹ́ pé ẹ̀sán kò léwe ni kí ló kàn mí pẹ̀lú md mo lẹ́ni tó ní iléeṣẹ́ tí ó gba gbogbo yín ṣiṣẹ́ kẹ́ẹ̀pẹ̀ ìwà fún mi ọwọ́ dúró mi kí ló dé tó ń lọ mi kó báyìí ẹ̀ ibi ni mo fẹ́ rí ah èmi ò mọ̀ ibi gbogbo àwọn mọ́tò ọgbà ṣiṣẹ́ èmi ò rárá àdá báyìí kí ni gbogbo òsì báyìí nìsín. kí ló dé gbogbo ògùn wá kí ló jẹ́ kó gbẹrù pé bẹ́ẹ̀ ni tó lọ sí refugee camp. ẹ mi àkókò lọ refugee láńlọ́ọ̀dù mi mà ló ṣe bí ẹni tí orí rẹ̀ ti gbálẹ̀ lẹ́yìn torí pé mo jẹ́ lówó oṣù bíi márùn-ún àbí mẹ́fà ló bá bẹ̀rẹ̀ sí pariwo bó ṣe wò pé wọ́n gbẹ́ mo bá bilẹ̀ lẹ̀ fún pé mi ì tiẹ̀ gbálẹ̀ mọ́. obìnrin kò le. ẹ mọ obìnrin kò le nígbà tó sì ti ka ẹni tiẹ̀ mo wò pé ọ̀rẹ́ mi ti mọ́níjà mi kan tó tẹ́ rọ́ọ̀gì tiẹ̀ fún mi o ni mo ti ní ká mọ kó ẹrù bọ́ mi. sọ ma pẹ́ pẹ́ sọ ẹ̀ wọ́n jẹ́ sọ fún ẹ má má má bàyẹ̀ mi jẹ́ o má bàyẹ̀ mi jẹ́ o bí ah, ọ̀rọ̀ burúkú wo mú ibi fáfáfá fáwọ̀ mánéjà abirin yẹn. ṣé wọ́n sọ fún kìnnìjọ́ ni pé wọ́n ni mánéjà tó sọ fún mi wọ́n kọ́ lọ sọ musa fúnpọ̀ ní mọ́níjà ni. ẹ ṣe bí sàfù nìyẹn àyè sàfù sàfù tí mo fún mi mò ń bà sọ̀rọ̀ bí fẹ́ gbà yẹn ni mo kàn fi bùgá ẹ̀ ni ilẹ̀ ilẹ̀ mi gan nù ń bí. ṣé mọ́níjà ilẹ̀ lọ́nu. ẹ mọ́níjà nìyí tí o ti ṣe now listen ṣé ìwọ ló sọ pé wọ́n ni mọ́níjà bíbá yà bí. rárá olóko èmi ni mọ́níjà. oh that that that listen by the way ìwọ jọ ìlà abolokọ yìí ná. ìlà eh, Ìlọrin. now listen listen ló wá sọ pé èmi jọ yíbò lọ́nà by the way ṣé Yibo yorùbá àtàwùsá ìkànnà kan ní gbogbo wa ni. I ask you a very simple question pé tálẹ̀ béèrè kò sí èbúté òbúmi tán. ọ̀bùn yín sà. béèrè lọ́wọ́ yà òṣùpọ̀ yóò tẹ̀lé ọ̀dọ̀. now listen listen hey hey listen just wait. security. ẹ ẹ lọ́yà ọpẹ́ ò máa sùn ọlọ́run gbéra gbéra kúrò bẹ́ẹ̀ ní sùúrù ló dé wàá fà balẹ̀ náà ẹ dúró jẹ ẹ ah, ní sùúrù náà àṣẹ wọn àìní ní sùúrù náà. How much ah. would be? Carry that one for Carry that one for me má play on my intelligence o. ẹwà ọ̀rọ̀ me! ẹwà ọ̀rọ̀ àpẹẹrẹ ẹ̀fọ̀rọ̀ àbàrọ̀ ọ̀rọ̀ àpẹẹrẹ ẹ̀mẹ́jì wá federal mi àgbẹ̀ wá federal agbára ju state lọ kí wọ́n ṣe rí. bẹ́ẹ̀ni bọ́ ẹgbẹ́ ọwọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ni bọ́ ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni wá. wàá kàre kì í ṣe é lọ́wọ́ jọ ẹgbẹ́ mi lọ́wọ́ kàre ẹ̀ àṣọ wọn rẹ àbúrò ìṣà wà ẹdún kẹsùn jẹ ni. wọn gàn lé mi jẹ àbúrò ìṣà ni àbúrò burúkú lẹ ni. ó lọ ipe ìjọba gúrúmà gùsù lélẹ̀ ni yóò gbọ́ jìnnà fún mi. ọ̀gá mẹ́mà wáìnì o ṣé o ti ṣeré ni ìmúra tó wọ́n jọjọ fàfà ṣáà ti ṣe. ọ̀gá kí wọ́n fẹ́ jọ. ọ̀gá ẹgbẹ́ rẹ bẹ́ẹ̀ mọ́wọ́ jà rẹ̀. ọ̀gá wa ń fara balẹ̀ náà kí ló ṣe lẹ́tọ̀ ọ̀kẹ́ tó ṣe falafolo báyìí máa jọ wọn pa ẹ fún ayé lọ́rọ̀ sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ lẹ̀ ló ṣe é lọ. ẹ̀mí o máa fẹ́ sèfì ni wọ́n. ẹ wàá dẹ̀ ṣe nọ́ọ̀mà náà. ọ̀gbẹ́ni gbójú sọ̀rọ̀ jà rẹ̀ bẹ́ẹ̀ ló. àyè tó mọ́wọ́ dání wàá dẹ̀ bá wàá bàtà ló mọ̀ náà ẹdú ẹdú ẹdú ẹdú ẹwà ẹwà ẹwà onílé ti dé o àlejò la wa o tẹ́nẹ̀tì la wa ẹ̀yẹ káwa tẹ ká ní sùúrù kò nílé o lálọ́ọ̀dù lélẹ̀ ó yà wọ̀ dúró síbà dúró síbì wọ̀ dúró síbẹ̀ máa wò wá báyìí ni o. sótọ́ súwà máa wo ojú tèmi ṣokògì tó jú ni. ìwọ ló ṣe lóore ṣe nọ́mà náà three zero ẹ̀yin ìyá mi ẹjọ́ o. ìyá ẹ̀ ń bò àlójà ẹ̀ ń rọ̀ mí tọ́wá tọ́sí èmi ni adé ní sùúrù nọ́mà nọ́mà náà la máa dé ètè rí alábẹ́ mi ló ṣẹlẹ̀ ní sùúrù má lọ kó fún àwọn ọmọ àti bíbí o onílé náà jẹ gbà o àìwá tó lé burúkú nìyá ẹ̀ èmi kọ́ mo jẹ́wọ́ ni. tóun wá ìyẹn ìwọ wo ló jẹ́wọ́ ṣé kò ti bọ́ ọ̀rọ̀ sẹ́kọ̀ ni òun wá ìgò. ẹ wá nítorí ẹ nítorí náà ẹyin méjèèjì ẹ nítorí náà. wà á lọ ṣe pé kíni o má máa ṣe pé kíni o. àlàyé nítorí náà tó lálàpọ̀ ọ̀nà ni mi rí àlá máa ń dì sí ibèèyàn gan o. àlàyé dájọ́ wọn kì í ṣe bí pé sá lọ ẹ̀ ṣe nọ́mà wá nísú ìwọ náà wá bọ́tú nígbà báyìí báyìí bàbá ìwà mi mọ́wọ́ jẹ́ òun yìí ṣó wà ẹ̀yìn ó ní díẹ̀. Ah, ẹ̀ máa jẹ́ gbà ọ́. kí ló tẹ̀lé ìwà àti tàbí kí ló dé tó jẹ́ pé ìsàlọ̀kọ̀ mo dáwọ́ náà pé ọ̀ wálé wá sọ̀rọ̀ lórí pé ọ̀sán ti sẹ́nu agbóhùn ìrọ̀lẹ́ ìdájì lọ́dún. o kò máa ń sọ̀rọ̀ bíi pé èèyàn já tọ́lẹ̀ sílẹ̀ ni wàá máa béèrè ọ̀rọ̀ tó o mọ̀ kémi wá sùn sínú ilé kí wọ́n sùn láti ṣe kí ni mo kó ọmọ bíi mẹ́ta ìyàwó nǹkan wá sínú yàrá ẹyọkan tí mò ń gbé tí mò ń mánéèjì yàrá tí ò tó di yàrá kan o ò mójú o ò mọ́ra ẹ wá ẹ wá wọnú yàrá mi ẹ sùn lọ́gbọ́lọ́gbọ́ bí ọmọ eku ṣé ìgbà tẹ́mi bá wá sùn pẹ̀lú yín tó bá fẹ́ fàyàwó ẹ lọ́gbẹ́ àbò fẹ́ dàgbẹ́ ẹ lọ́fà màá máa wá rìn mí àwọn ọ̀nà júlẹ̀ bí òkú ọlọ́mọ màá máa wò yín àbí táwọn ọmọ bá fẹ́ lọ tọ̀ wọ́n dá mi kọjá wọ́n fẹ́ lọ sítán wọ́n dá mi kọjá wọ́n lọ gbá bọ́ kí ló dé tó kí ni mo wá ń bá kiri kí ló dé irú ayé wo lèmi wá ná gbogbo ọ̀rẹ́ tí mo ní kò sí èyí tó fẹ́ bọ̀ mí bẹ̀ bí n bá ṣe yín lóore ẹ fi ibi sú mi bí mo lékun sí yín ẹ léjò sí mi bí mo fọ̀nà hàn yín ẹ máa fẹ́ di náà ni kí ló dé. kí la gbé kí la dùn bí gbogbo ọ̀rọ̀ tí à ń sọ báyìí. Ah, ah. àwọn àgbà bọ̀ wọ́n sọ pé inú ò gbà láyé ò gbà téèyàn bá nífẹ̀ẹ́ ara èèyàn èèyàn bíi fifty wọ́n lè sunu yàrá kan síbẹ̀ bá wà ń bẹ̀ àti pé ẹ ẹ tọ́ bá wọnú léwu ẹ ọba fẹ́ sáyàwó rẹ tí gbogbo wa bá jọ sùn pé n bá ṣe tán kálẹ̀ mi fẹ́ sáyàwó mi wa sẹ́mi mi ti di ọ̀rẹ́ mi o dákun mo fẹ́ sáré ṣiṣẹ́ náà o ọ sì wá síta bí bá sì ṣe tán ìwà jọ padà ọ sì wọlé fàkàtì gbogbo ẹ̀ bá tán kí wọ́n á lè ń bẹ̀. òun náà rí bó ti sọ rí pálí fifty fifty yorùbá ló burú jù ní gbogbo ẹ̀yà ẹ ti ní àwọn ọ̀rọ̀ tẹ́ fi máa ń kọ́ńsóòlù àwọn èèyàn ń pàtàkì bá lé nǹkan tí ò bá ba á ní kò sí ní tá a jẹ tí kì í tán àfọlá ọlọ́run ẹ jẹ́ kó kọ́ máa ń sọ̀nà a máa lọ gbọ́ bá ń kó náà máa ní kìrà kìtà ò bọ́lá o gbogbo ṣe sọ èèyàn fífi nu yàrá tí ò fẹ́ yọkùn olórí burúkú sùnbọ̀ yẹn náà bí mo ṣe ẹ̀fọ̀ ẹ̀ síbi iṣẹ́ wa nìyẹn sùnbọ̀ ọmọ ibi iṣẹ́ wa yẹn. tó gbé ọ̀dọ̀ ẹ rí ni. kò gbọ́dọ̀ mi rí nígbà tó ń wáṣẹ́ tó ń bẹ̀sẹ̀ gúnlẹ̀ kiri tó bá rí báyìí bí táyà fẹ́ fani tó gbó mọ́lẹ̀ ó dẹ̀ débi iṣẹ́ wa nìyẹn ó mú application wa kó kọ́ my daddy lásán ó fi kọ́ my dada èmi ni mo correct ẹ̀ tó gba five million lọ́wọ́ àwọn ọ̀gá wa tó fò ògùn gbowó lọ́wọ́ wọn. five million fifty thousand àbí five million. five million wọ́n tún gbà jù bẹ́ẹ̀ lọ. táwọn ọ̀gá yín fẹ́. wọn ò fẹ́ ẹ̀ sẹ́mi ni mo rọ́pò kú tí mo lọ gbẹ̀ pàdé jẹ́jẹ́ ẹ̀ ló jókòó lóhùn dúdú bí olúndù ó ti pè báà jọ ẹ̀rọ ẹ̀ kó kú because mo mọ̀ kàn lọ́ọ́ báyìí mi ni mo lọ bíríìjì wèrè fún mi ò mẹ́tọ́rọ́ mi níṣẹ́ orí ibùdó mo lọ jẹ́ ó dẹ̀ tẹ̀lé mi bí ẹ̀ẹ́ tí àgùntàn tẹ̀lé e, àtàbá débẹ̀ tí wọ́n dẹ̀ bú sí gbé lónímọ́ mi òun kí lọ àfi kólà wúre àfi para ni àbò olóyìnbó kan ló kọ one point five million fún àfi para nìkan fún ní five hundred àfi para nìkan fún five hundred ọ̀kákọ̀kọ̀ bá lé ní àfi two two million. ṣé nítorí pé yàrá ìkúnà náà ti fún five million. àníyàn tó kéré gbogbo tó máa lò lọ́jọ́ òkú ẹnìkan ló ń gbé ẹnìkan ní tó bá ti parí kó má tiẹ̀ ṣiṣẹ́ mọ́ kó o máa ẹ̀sà mi ò gbọ́ bọ́ ọmọ tó rí mórí bó ṣe rí bí ìdẹ bí ẹ bí òbúkọ kò fáì kò dùn kò yan àbí kì í dáná ìyá tiẹ̀ wá ń kọ́. mọ́ mi. wọ́n ló wà láyé pé. àlàyé wọn wà láyé. kò sígbà tí ìyàwó rẹ ò ní kó kúrò láyé pé tí wọn kò lọrùn kíkú láwọn jẹ báyìí o. ìyá rẹ náà ti kú. wà á lórí gbogbo yẹn ni kí ló ṣẹlẹ̀. pé tó ń rògbú sí mọ́ mi. níta ló ń rògbú ìyá rẹ. ẹ mọ sọ pé fún màmí wà láyé fún onígbà wo ni wọn ní. ṣé ìwọ náà fẹ́ gba five million. ọ̀fẹ́ gba five million àbọ̀ ọ̀fẹ́ gba five million nínú kí ìyá rẹ wà láyé kọ́ máa sùn sí ẹ̀gbẹ́ pákó káàkiri àbí kí ìyá rẹ káṣokù ìyá rẹ kọ́ bàbá jù lọ ìkànnì kọ́ múnú méjèèjì sọgbọ́ mo ti ẹ̀rú pé ọ̀rọ̀ rọ̀ tí bá ní access sí ibi sẹ́yìn ojoojúmọ́ ní mọ̀sùnkúnú ẹbí wa ẹ̀mí wọn fún mi torí gbogbo ọ̀rọ̀ akátá àti ẹ̀ ló máa ń bá fún mi ṣé ẹ̀bùn nìkan yẹn ó ṣe mọ́mọ́ ṣé rí èmi tèmi ẹ́ ṣe rí ọmọ tẹ̀ rí máa ṣe ọmọ ṣe sí. ọ̀nà ìbájẹ́. ó láwọn kọ́nà sọ tó mú mi wọ̀. Ah! ṣó kó ọlọ́tẹ̀ òjò lóyún àgbèrè wà nínú díẹ̀ yìí. <laughs> láti kékeré láti kékeré ẹ wo èmi ò lẹ́nu ọ̀rọ̀ eré ta ṣe lọ́jọ́ yẹn ẹ ebi kọ́ ni mo ní credit ẹ bẹ́ẹ̀ ló ní credit are you serious ó pa mí ó tún jí mi <laughs> ó pa mí ó tún jí mi àbẹ́lẹ́ yìí ẹ ọmọ kan mo mọ̀ bóyá èmi nìkan mo ní òtítù kankan ṣé ẹ̀rí egidi làtẹ̀kọ̀ gbogbo akọ̀ọ̀ṣẹ́ ọ̀rẹ́ ẹ̀fọ́ àkótí ẹ̀ṣọ́ ẹ̀lẹ́fẹ̀ hello lady b lady b kí ló dé why don't you share your experience with your shy guy with us. Oh my god ṣé ọkùnrin lè má sọ gbogbo nǹkan tó ju yín bá tó gbogbo nǹkan tẹ́ bá yín lè má sọ ẹ̀yin lè má jambla lè má ṣe kiss and tell. Imagine. That's not fair. That's not fair. Àríṣe nìyẹn. Èmi kan tiẹ̀ wá notice nǹkan látẹ̀kàn ló ṣẹlẹ̀ ìwọ nìkan ló dá wá ṣé kìí ṣe kó o ti lé black lọ because black man mọ̀ òun ló máa kọ́kọ́ tẹ́lẹ̀ club. Ah, kò má jà lùkì lónìí. ó má yẹ kó ti ti rú black man. black man ìjà ṣé ká pè é ní. o ti fún ẹ ní láti pe black ó ń bọ̀ bébì mi ń bọ̀ in fact pé àwọn Yorùbá náà ló máa ní àjọjẹ ló máa ń àwọn náà ni wọ́n ah! lè about to begin. Music, music, music, music, music. lọ́dọ̀ fún mi. ọmọ ọmọ mi ti gan. wọ́n bá bọ̀ fọ́ ọmọ mi ti gan. Ah. ibi wà ní sùúrù ni ìyá ẹ̀ kú wàá ṣe bí ọmọ akínni wàá ṣara kiri ni ọkùnrin yẹn náà. sẹ́yìn bá gbọ́ o kàmẹ́jọ yẹn bí èmi ọgbẹ́gbẹ́ láti ta ní mọ ronú mi sílẹ̀ bá mi èyí bá mi gangan mọ kí o kùnà bí wọ́n dẹ̀ máa ń sọ́ngbà ṣe bẹ́ẹ̀. kẹ́kẹ́ gbé ẹ lọ sọ fún mi. ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ mi kú náà mọ́níjà mọ́níjà mọ́níjà mo ti kú ọ̀rẹ́ jì. yé ah, ṣe bí ọmọdé kò panu mọ́jà rẹ̀ yé ṣe bí ọmọdé kò má kú ọlọ́run ọkùnrin kẹ́ wọn. àbá ti tilẹ̀ tó bá bá o ọlọ́run tó bá tilẹ̀ lọ ọlọ́run tó bá tilẹ̀ lọ ọlọ́run tó bá tilẹ̀ máa fún ẹ lówó máa fún ẹ lówó mo ń bí máa fún ẹ ní owó ṣé owó ni máa fún ẹ lówó ní sùúrù. I'm sorry guys, I'm just can we relax. It's a very easy wo mi lọ màá fẹ́ padà màá fẹ́ padà orí ẹ̀ burú ni.

ọjọ́ bẹ́rí àmàmà àmà wá síbẹ̀ àwa ṣẹ̀tọ̀ wa. ẹ dúró ẹ ní ìgbé ẹ̀tọ́ fún owó tí ọ̀gá mi fún mi ẹ̀yin náà fún ma ní lóòtù owó fún mi níjọ́. àti àmà wá àmà wá. Please, can you just take him out of here? Let's go. Ẹjọ́ àkáyí ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn kò dà. Ra búrẹ́dì òní one fifty àbó ní two fifty kó rẹ̀ wá fifty naira sọ pé kàn fomi sí ẹ̀wà ń dáadáa o kàn fomi sí ẹ̀wà ń dáadáa o ẹ wá wá wá pé wá ṣe pé tí ààrẹ òde tó wá sọ pé mo ti jẹun ẹ ìwọ náà tó ìbọn jẹ díẹ̀ kù nù ẹ̀rọ lè mọ pé ìyá rẹ wà tí kò máa sọ bálabàlá kọ ní wọn kọ sí ní kọ fún mi ní omi ẹyọ àti pé. ó ti ṣe o olúwa ti ṣe o bá ó ti ṣe o olúwa ti ṣe o gbogbo nǹkan mi bá wọn wèrè lẹ́rù olúwa ti dé o lìgàdì ó ti dé o ọlọ́pọlọ pípé ó ti dé o lìgàdì ó ti dé o èyí lìgàdì ó ti dé o lìgàdì ó ti dé o. nígbà tó bá lọ́kọ̀ ọbẹ̀ ti fẹ́ sọ̀kọ̀ ọ̀sìn gbà bí kí ni. lìgàdì lìgàdì lìgàdì. ẹ mọ̀ gbà mí ìyàwó lọ́dún súnmẹ́ka. àsọmọdá. Ah! ọ̀rẹ́ gidi yẹn eh, tí n fi ẹlẹ̀ pa mí lìgálí lìgálí eh. eh. aṣọ olódò tí ah, ah, wọn tẹ fi fún. àfẹwò làbúrò nígbà láì jẹ sáwọn ọmọ rẹ lé. Ah! adájọ́ tó fi ní kájọ máa sùn lórí bẹ́ẹ̀dì kan náà àsóyè kájọ máa ṣáàjì ìyàwó ẹ lọ́gbẹ́ àsàtọrún ló láti jọ wá ìyàwó kan ló yẹ ká fẹ́. irọ́ kò ní òní wẹ̀. lìgálí. Hmm? two million gbẹ̀gẹ́ kọ́kọ́ jọ two million náà two million pákéjì yẹn jẹ burúkú mo sọ fún ọ. Ah, mo respect yẹ o. Eh. ọ̀gá mi kọ́kọ́ bú iṣẹ́ kó gbàgbọ́ ní mo bú náà kégbò náà sunkún wa eh. ọ̀ dẹ̀ ah, wọ́n bẹ́ẹ̀ mo ní wọ́n jẹ́ kí n kú mo tún náà wọ̀n mo ní ah. wọ́n apá ni mo ní wọ́n apá fọ́. tí n bá fi ẹnu mi gébè jẹ fún ọ ọ lè gbà o àmọ́ tí n bá fi bọ́ ọ sọ̀rọ̀ kọ́ gbọ́. olóòótọ́ ni ẹ o eh. girigirigi tọ́ka wá níbi àwọn alákọ̀wé dẹ̀ ni wọ́n gbogbo àwọn mílíọ̀nù àti ẹ̀wọ́n gbọ̀jú náà bẹnu jẹ́ bí àgbàlẹ̀ mọ́ mú kí ló dé kí ló dé bí ibi mo ní mo ti kú ní kíní kan hmm. ó ní kí n kọ́kọ́ ní sùúrù hmm. ó ní kan fún mi ní two million yìí pé owó pé òun ò fẹ́ kémi gangan kú torí mo wúlò èmi náà isaac nìkan ni wọ́n ń lò lọ́dẹ̀ yẹn two million yìí ni tí wọ́n fi rẹ̀ mí ẹ̀ padà ní. Hmm. owó kékeré ó ní eléyìí ó ní bí eh, pèrèpèrè eh, nǹkan tó tá a mí nì ni pé owó eléyìí wọ́n kàn fún mi. ẹ ẹ wo pé iyọ̀ eh, ẹ̀dá rẹ. Eh, gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ń pọ̀ ẹnìkan promise ten million ẹnìkan ló ó ṣe báyìí sí mi ẹnìkan ṣe báyìí. ó bí ara rẹ nù. ìrọ̀ ó ó ṣe báyìí ìkan ṣe báyìí another five million yẹn di ten ẹnìkan ṣe báyìí ó ní ẹnìkan ní yẹn ten million ó di twenty ẹnìkan wá ṣe báyìí mo yí bí mo side, yẹ. sọrí ẹ tún wá sọ fún ọ ah. tí a bá sọkú yàrá ẹ tán èèyàn kan ò tún ní pẹ́ kú ní ẹbí yín. Ah. irọ́ tani wàá gún. àṣekúrò èmi ò wá mọ ẹni tí wọ́n fẹ́ múnú wọn. bùdá mi ni mo lè ní kán kú. jẹ́ kí bọ̀dá rẹ kú a sọ fún mo ní first time a kàn fi bí oṣù mẹ́ta sí ni ká fi àríyìn yìí ó. ó dàbí pé package ó dàbí pé concept yẹn máa jẹ́ lọ́wọ́ sọ́mọ́jẹ́kọ́ mọ̀ ìgbọ́ owó. tèmi mọ sọ́ọ̀rì sọ́ọ̀rì tèmi bá fẹ́ lè gé òbí jẹ fún ọ kó o máa jẹ́ nì tí mo lè àyè tí má bẹnu mi gómìn jẹ fún ọ lè má jẹ o àmọ́ tí má yìnbọn sùn kí n ní báyìí. ẹ bá sì wà yín nìsín ká múra ká máa lọ báńkì lóko. ẹ sì lè lọ báyìí. kí ló ṣẹlẹ̀ kí ló dé. positive ah, check lílè lọ́wọ́ yín déètì tọkọ sí. ọdún twenty five gbọ̀ngàn lẹ́ láti lọ bank láti lọ gbà kúrì yín burú ni mo fẹ́ sòkú náà ní tẹ́ẹ̀nì ẹ̀kọ́ twenty five rọ́dà àdáwọlé léyìí. ṣé mi mo kọ ni. ẹ ẹ wa ẹ jóná. ó ń bọ̀ fún lẹ́kìlẹ̀ báwọn tó léyìn òmọ̀wé. ó tún fún àwọn ọmọ tó lọ́wọ́ sápò. ẹ jóná ẹ bẹ́ẹ̀ oúnjẹ olórí burúkú wò lọ́rọ̀ ṣé bó ṣe wà nísìn wípé a lè tí ì rí owó gbà bíi twenty. ẹ̀wẹ̀ mi kọ́ mo kọ chẹ́ẹ̀kì o. Ah ẹ kó náà wá dúró níbo ni wọn bínú lọ nísìn kí ló lè jù mẹ tàbí lórí rédíò pé tọ òkúta fẹsẹ ní oṣù ọdí tẹnu àti sunday twenty five. àwọn abíkápá ti rí sí ó ń sọ wípé ó yá Ṣàngó òbèlè à ń wá bí káfá tí wí tí ó ń sọ wípé ẹ bá ti dókè odò ẹ dúró dòun bí ẹ bá ti dókè odò ẹ dúró dòun. èmi ò ẹni tí ó dúró dà sí lókè odò hmm, hmm, àánú wọn ṣe mí ọ̀la ẹ̀ àánú wọn ó ṣe mí. ẹ lọ. ẹ lẹ o. kí ló dé tó máa ń dá jókòó tí wàá kàn máa wò sùn mi ò mọ ohun tó ṣe é bóyá nǹkan bàjẹ́ mọ́ ẹ lára ni o gbogbo àwọn sítáì ká máa wọṣọ tó rún kiri kọjá ká máa fìgò lọ sọ ká máa rówó tá máa fáwọn tó máa bá wa lọ sọ yìí kó máa wọṣọ kan kiri bí àparò gbogbo irú àwọn nǹkan yẹn ó yẹ kí káti ẹ̀ lóò lówó lọ́wọ́ tàbí owó oṣù ẹ kéré ọ̀pẹ cleaner nìyẹn kí ló dé tó wá ń tijú tó fìtìjú kárùn tó lè perú àwa tí ọlá ti wà lára ẹ̀ tí wọ́n ò yìí tó wò ó nínú ọkàn ẹ pé ìmúrasí mi yàtọ̀ ṣé wáìtì tó wọ̀ yìí sójọ́ ti tèmi ìyẹn bẹ́ẹ̀ bó ṣe ń mirí yẹn dáa ṣùgbọ́n wá gbọ́ o tí mo ṣe ń bi ẹlẹ́ ọ̀rọ̀ tó dáhùn yìí tí mo bá fi kọjá lọ jésù lọ nìyẹn o mo fọ́ o ọlọ́run ọba ń gbọ́ ok yá mu báyìí jẹ́ kí n help ẹ mo fẹ́ help sùtẹ́sàn ẹ ká ní mo fẹ́ ra aṣọ fún ẹ tí mo fẹ́ help ẹ tí mo fẹ́ change àwọn tó ti pẹ́ lára ẹ yìí bí èlò ni mo lè fún ẹ kí n fi ẹ̀pẹ̀ kàn sọ kí n dẹ̀ fún ẹ ń bì. Hmm. òótọ́ mà ní yorùbá má sọ pé lórí burúkú ò fẹ́ràn o ìgbín ò fẹ́ràn yọ̀ tó bá wá dákẹ́ bí eléyìí mo tún bẹ́ẹ̀ fi kún tara máa bá ẹ dákẹ́ èmi fi ẹ lẹ́ o ṣùgbọ́n nígbà tó bá yá o máa mọ bó ṣe ń lọ wòósì wo bí wòósì wòósì wòósì abẹ́ẹ̀rí dídìrín ara àwọn dídìrín tá à ń sọ náà rí o tó ní ká dúró dé òun lókè odò. àwọn wá bíi káfà sí wí sí ó sọ wípé gàn dídín gàn dídín gàn dídín gàn dídín. a ó dà mí láàmú lé ní o. kí ló ṣẹlẹ̀. mo ti délé ẹ ti bí lọ́rùn yẹn oníwà ìgbà tó ń wọ́ ọ̀rùn tó ń lò yẹn. mo ti kú ń bẹ. àwọn ọmọ ti jẹun sókè ara yẹ ìwọ lọ́rùn ni kò ṣe mi. ibi ẹ ti wá fresh ló dàbí dáadáa yìí. báwo ni yìí fresh báwo ni game ti change. o mọ báwo ni ọmọdé wa bínú ìwọ ni mo wá rí. mo bẹ̀ẹ́ lórúkọ lọ́rùn ọ̀sẹ̀ tó fún wẹ̀ kó <laughs> mi ìgbàlẹ̀ wa bí pàṣọ wà lọ́dọ̀ mi ó wà lẹ́nu ọ̀nà mi báyìí tó ń sunkún bí ẹni máa kú lórí sóòtù sóòtù fẹ́ ṣeré oṣù pàtó wà mí lọ bàdà. mi ò mo tọ́ ni mo sọ fún ẹ o ẹ tí n bá parọ́. àwọn ẹjọ́ ẹdùn bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣé wedding lẹ fẹ́ ṣe ni àbẹ ṣe kù ni. wedding máa kọ́ o njó ohun atóríṣe tó máa ń kọ ọgbẹ́. atóríṣe gbogbo ẹ̀ ló mọ̀ ẹ̀ ló mọ̀. ó rán lámẹ́sì mi. kí ló dé. wọ́n ti pè mí fẹ́ẹ̀ pa mú págó mi ni. lórí ṣóyìn náà. ṣe rí èmi fẹ́ wọ́n á wò pé dóun bá jẹ́ pé àtòríṣe mi wá wò pé àtòríṣe mi ò bá tán ìjẹ̀bú ni ìjẹsàlẹ̀ ni kò sọ̀rọ̀ yẹn ṣé màá wá fi kọ̀ǹpó lẹ̀ màá rọ gbéṣẹ́ fún tí n bá dẹ̀ gbéṣẹ́ fún láàrin tẹríba gbogbo àwọn millionaires club yẹn gbogbo náà máa tẹ̀lé ó ti ní fáǹsì jù hmm. problem tó ní nìyẹn ó kè é bá ṣe wá wà yìí ọmọ ti soríire yọ kó mọ̀ ọ́ pé kó mọ̀ mí kú. mọ́ mi ń kú. ó ti lọ ó ti lọ. nígbà tí mọ́ mi ń kú àwọn bẹ́ẹ̀ bìnrin nǹkan lọ́wọ́ yín bá. ẹ má sunkún. àwọn ìgbà alẹ́ bẹ́ẹ̀ ṣe pàtì yẹn kí ni déètì yẹn. ọ̀dì tẹ́ẹ̀nì yìí ni oṣù yìí gangan. tẹ́ẹ̀nì tẹ́ẹ̀nì tẹ́ẹ̀nì tẹ́ẹ̀nì tẹ́ẹ̀nì á ah, tẹ́ẹ̀nì ẹ wò tẹ́ẹ̀nì mm, òun náà ni mò ń rò tẹ́ẹ̀nì máa pẹ́ tó débẹ̀ máa tó bí three four tó débẹ̀. débẹ̀ five thirty fàájì ni. ẹ ṣọ́ọ̀ owó ti wà nílẹ̀ already. <laughs> ẹ̀gbọ́n sórí wa ń ti owó lélẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n gbà nù ẹ má ọ̀rẹ́ mi máa ń ṣe. nígbà tó tiẹ̀ sọ̀rọ̀ owó yẹn lásán géèmù mi change bẹ́ẹ̀ ni. díẹ̀ díẹ̀ bọ́lá. ẹni sùúrù ẹ̀gbọ́n ẹni sùúrù. <laughs> ọtí ayọ̀ ni bàbá mu wo sórí on the ten ni òkú ṣùgbọ́n níkan bá àjà òjẹ́ apá ìfẹ́ gùn jù tán lọ ṣùgbọ́n ayọ̀ náà ni èké ló fẹ́ gbà. adàfo ọgbọ̀n lórí iṣu yẹn náà ó máa fún two hundred máa fún kò fẹ́ mánèjì ẹ̀ náà ni. o ní two hundred àbí two fifty àbí máa fún ẹ ní five hundred thousand. five hundred. triple money ni wọ́n ń pè é torí ò jẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kí wọ́n náà ní iṣẹ́ tó bá ti ń parí iṣu ìlọra iṣẹ́ tuntun. èèyàn lẹ́gbọ́n yìí. ṣùgbọ́n twenty five ló máa gbowó. nígbà tá a bá ṣe ṣó lè tẹ̀lé tó bá dọ̀n twenty five ni màá ṣe wá mi àwọn oníṣẹ́ kò ṣe eléyìí kó o lè ga kó o lè mọ̀ọ̀yàn dẹ́mà má sọ fẹ́ ní bọ̀dì pé ah. eh, Dangote ń bọ̀ o kì í sọ fẹ́ ìrọ̀rọ̀ kiri o Dangote ń bọ̀ o má sọ fẹ́ ní kankan ọ̀tẹ́lẹ̀ ló ń bọ̀ Ọlásadé Ìyálọ́jà Lagos State ó ń bọ̀ màálù márùn ni wọ́n fún mi pa àti pa tún pati yìí pati tó máa fi ga ni tó bá ti ń parí pati wàá ti wà ní sẹ́ẹ̀tì àwọn àṣẹ́sàn ní kọ̀ǹpó òǹkọrin o mo sọ̀rọ̀ ẹ níwájú òbẹ́ ó ní eh, kọ̀ǹpó ni. wọ́n mọ̀ mí ẹ̀mọ́ tó tí àwọn jẹ̀bi mọ̀ mi wọ́n ti mọ̀ pé òun tẹ̀mí lóbi sixteen ni mo máa ń máa ń tò tẹ́lẹ̀ ra wọn ni àwọn máa ń sá fún mi ni àti pàyẹ́ láì mọ iye iṣu tẹ́lẹ̀ ọ̀gán mọ̀ mo gbá wọn mọ́lẹ̀ báyìí ni ọ̀hún tètè gbé tètè gbéra orí. ti gbé wòlélẹ̀. ẹ bàtí mo mọ̀ jẹ́ kù lánàá ni mo ti wá dé ṣọ́ọ̀bù láàárọ̀ yìí mo wá òkú kẹ́lẹ́wà àti àwọn ẹlẹ́wà gan kí n fi rìpírẹ́sì kí n fi ṣe bí gbẹ̀gìrì kí n mọ̀ bí kí ni. ìdílé báwo ni bí ìdílé dá báyìí. tó dá kò tiẹ̀ yé bóyá àwọn èèyàn ò sí géètì sílé mọ́ ni o bóyá àwọn ìdórin mọ́ ni o kó tiẹ̀ sí kọ́lọ̀ ń sànú yẹn iṣẹ́ wẹ́dà yìí gan tiẹ̀ ti fẹ́ sùn. ẹ o máa tọ́ ìgbà ní Ah, mostly torí àwọn ọ̀rẹ́ mi ni bí mo ti ń ṣiṣẹ́ ẹ̀wọ̀n kémi náà nìyí ó jẹ́ gẹ́gẹ́ bí olórí ń bẹ̀ ní ìdílé yẹn. kí ni òbútúárì ìyá àtọ̀dọ̀ rẹ. ẹ ni wọ́n tún wá sí lẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ púpọ̀ ni. ọ̀rọ̀ ẹnu ò dáa. nígbà tó o ṣe yìí méjèèjì papọ̀ ni. báwo ni wọ́n ti fẹ́ dánwò lóòkú náà ọmọ ọlọ́pàá lówó àwọn tó máa ná ẹ lówó ti gbọ́dọ̀ rẹ́gísítà ojú ẹ pé ẹni làwọn fẹ́ ná lówó àwọn ọ̀rọ̀ ti máa ń ṣẹlẹ̀ wo irú àwọn pàṣọ ń gbà mí wọ́n á máa kọrin ẹni tí ó pè wọ́n sí eré tí wọ́n dá mọ̀ ẹni tó ń bọ̀ náà máa kì wọ́n á ti kì yẹn bí four hours ah, wọ́n sì máa júwe pé ẹni tí ó gba ọ́ọ̀lù rẹ̀ sọ́nsì wọ́n á ti mọ̀ pé mi ni wọ́n á pè mí náà kọjú ságbélébù ẹgbẹ́ àgbélébù rẹ̀. kí wọ́n lọ fẹ́ fi lè ṣe báyìí. Ah, iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pàṣẹ wẹ́dà tì lẹ́yìn òkú yìí ah, mọ́tò wò ló láìka. mọ́tò tí n bá lè rí bíi bíi fẹ́ńsà ọ̀ bẹ́tìlì pẹ́ńsà àbí nǹkan tó bìrì ṣe náà nìyẹn. a ah, kí ló dé. kí sì ni pé o kì í mú nǹkan ní kékeré èmi tí mo jẹ́ ọmọ òkú gangan kí ló fẹ́ kí n lò tó bá lo fẹ́ńsà ọ̀ bẹ́ńsìlì. Ah, èmi ò mọ ìwọ náà ló bèrè pé mọ́tò wo mo. ẹ wá káwọ ò lè sọ̀rọ̀ bíi two dot tó yẹ pé àwọn mọ́tò kékeré bíi sàpórò àwọn tó yẹ pé wọn ò lórúkọ ṣé ìwọ ni mo wá sí ni. ẹ yín náà ti dààmú èmi ò fẹ́ mi kra o mi ò fẹ́ mi kra o. kò fẹ́ mi kra. mo fẹ́ fi mi kra sí. sọ ti kò sí tó kàn. ẹ ṣé kí n tún máa fẹ́ rà fún ẹyẹ ìwọ lóní ni dọ́ọ̀ mi mo rẹ̀ rà fún ẹ. ẹ kò jẹ́ fi bí inú bẹ̀rẹ̀. fi eléyìí lẹ̀ a máa bẹ̀rẹ̀ sí ń lẹ ní ìkiri bá ẹ ẹ̀bà rẹ̀ ẹ̀bà tó kù yẹn lẹ̀. ẹ̀bà rẹ̀ mùsà nínú tó délé wà ní. bí ọ̀rọ̀ ẹlẹ́ wàá lẹ̀ ẹ̀bà tó ti wúlò tó yẹ kó ti níṣẹ́ ìwọ ò mọ̀ pé torí ẹ̀gbọ́n la ṣe dábúrò ni ọlọ́run bá pààyàn lórí ibi tèmi ó máa fi rògbọ̀n rọ́pò irùngbọ̀n rẹ̀. kí la fẹ́ fi lè ṣe. ó lọ́ máa fi lẹ̀ ẹ́ a fi lẹ pósítà náà. a ti gbé a ti gbé. mo tẹ̀ ń wo. ìwọ́n gbòòrò. ìbẹ̀bẹ̀ táwọn èèyàn fẹ́. Hmm. Hmm. ọlọ́run. mo sọ náà ó máa yí ìgé wọ́n tún fẹ́ lọ fún kánsílọ̀ ẹ àwọn náà ni dáa pé ẹni ló fẹ́ lò fún àsítáǹtì ẹ̀ àwọn làwọn ní. ẹ jọ ẹ pẹ̀lẹ́ ò bọ́n fún jò ẹ pẹ̀lẹ́ sí ò sí o gbogbo àwọn olóṣèlú wa ní nàìjíríà yìí wọ́n ti náwó jù kó ṣáà máa kówó kó máa kówó kó máa kówó eléyìí sí báyìí sí kánsẹ́lò ló tún fẹ́ lọ fún. kí n ṣe wá ti òṣèlú ẹ̀fẹ́ lẹ́nu. mo mọ̀ wọ́n àwọn ní àwọn ní ìyàtọ̀ sọ́nù rédíò yẹn pé ó nílé ní Dubai mélòó mélòó ilé àwọn ti Texas àwọn ti UK náà ìyí tó mú lọ́wọ́ sí i orí omi ló wà ah, ẹgùn tẹ bá rí mi. ẹ jọ ẹ bọ́ sí iṣẹ́ wa ẹ lórí omi náà kan sí. Ah, ó ti parí yẹn torí kànáà ló ń ṣe lọ́wọ́. torí omi ẹ lè ṣèbá yìí kọ́tọ́ fẹ́ àgbègbè tó fà sí dé. ẹ jọ ọkọ ẹ má bínú ah. ẹ mọ ohun àyè dáadáa mo mọ wọn ẹ jọ pósítà wo ni wọn lẹ. ẹ là pósítà ìbò tó ń bọ̀ ní ọdún. bọ̀dá bọ̀dá tí ì bá ṣe pé mo kàn wò yín pé mi ò rí yín kọ́ pa yín seven thirty láàárọ̀ ọ̀la very early in the morning kì í ṣe pé detention without trial wọn á kọ́ gbé yín lọ sí sẹ́ẹ̀lì ẹ lọ́dún méje wọn á ní kẹ́ ẹ padà wá kẹ́ ẹ gbà lọ́yà tí wọ́n á tẹ̀lé ẹjọ́ yẹn ọ̀run ló yẹ kẹ́ ẹ wà. ìyẹn èmi náà. bẹ́ẹ̀ ni bọ̀dá ẹ ní pósítà àwọn olóṣèlú lélẹ́yìí. sẹ́dẹ̀tọ̀ ah. ni eléyìí. ó dẹ̀ tún fẹ́ lọ fún kánsẹ́lọ̀. kí wọ́n máa wo ẹni ó dá mi lójú bébí politician ni. orí yín ti dàrú bébí kọ̀ọ̀tẹ́ẹ̀dì ni káfíyàn jẹ lè mọ́mú kó tún máa du sẹ́ríkì ṣé ẹ rò pé nǹkan yẹn make sense ẹ̀bọ̀dá àwọn sọ́kọ̀ tẹ máa ń sọ kiri rèé o ẹ ní mọ tó ṣẹlẹ̀ báwọn olóṣèlú president ò ṣe dá gọ́ọ̀nà ò ṣe dá bẹ́ẹ̀ débẹ̀ yìí náà àbá nǹkan jẹ́ òun rèé o lẹ́ ń pàfin lóyìnbó àfin nìyí o ẹ̀ tún pẹ̀lẹ́ yìí lóyìnbó ẹ pẹ̀lẹ́ ṣe ti gbọ́ ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ mọ́. ẹnìkan ò ṣe yín ẹ̀yin lẹ́ ń ṣera yín. wọ́n lọ fún sẹ́nitọ̀ débi Dubai Dubai kọ́ Libya ni. màá rọ ẹ ní ètò ló wà. ilé ìtúlẹ̀ mọ́ ti kọ́ pàwọ́ àyàmú gbogbo kí ni fẹ́ dà yìí. àwùjọ olówó ni wọn lọ sí bá ti ń gbọ́kọ̀ káàkiri nígbà tó ń polówó òkú yá rẹ̀. èmi tẹ̀ okú bóyá káfẹ́ bàtò kálẹ̀ mọ́ bẹ́ẹ̀. ní black and white wọ́n lè mọ̀ pé tọ́ba rí kọ́lọ́ọ̀dì wọ́n á rí black and white sixty four years òkú ẹ̀bà lélẹ̀ màá tọ̀nà ṣáà ni màá tọ̀nà ṣáà ni. Ah, eh, eh, eh, ẹ pẹ̀lẹ́ sà ojú ní tì yín ọlọ́run ní dójú tì yín àmọ́ mi ni wọ́n kú sọ́dí ńlẹ̀ èmi nìkan náà ni wọ́n dẹ̀ bí mo jẹ́ wọ́n lè fi ràn mí lọ́wọ́ gbà tí mo rí pé páàkì mọ́tò yín síbí mọ̀ pé iná máa fẹ́ sàn lọ́wọ́ torí ìdá mẹ́wàá àwọn èèyàn help èèyàn àmọ́ ẹ̀ tó lè fúyàn ten million mọ́ ẹ̀ tó fúyàn fifty million but mo ti máa mi fojú bàtà tì mí ni èjò tó yọ náà jí. ẹni mo ní mọ́tò ẹni ilẹ̀ wíṣà. mò ń ṣèmi ni mo ní mọ́tò ikọ̀ ń kọjá bọ̀ mo rí obituary mo ní pé kí wọ́n á jẹ̀bà ń ẹ ẹ jọ níbo lẹ wá pààkì mọ́tò tọ̀dọ̀ yín sí. ọlọ́run ò tí ì ṣe mo eh? ti ra mọ́tò. ìṣe eh? ìlẹ̀ tẹ́ bàbá wa síbi òkú yìí o òkú àkúfà ni o bẹ́ẹ̀ pẹ́ mẹ́jọ ẹ máa bá a lọ́jọ́ kejì láti ilé bẹ́ẹ̀ bí ọ̀dà tọ́ba bí yín rẹ̀ bàyà tọ́ba bí yín dáa ẹ wá síbi òkú yìí. ẹ jẹ́ ká máa wò ẹyin ẹ jẹ́ ká máa wò. ṣé òkú ya yín ni ẹ sì múra gẹ́gẹ́ gẹ́gẹ́ ṣé wọ́n fẹ́ ṣe kánífà ni. bẹ́ẹ̀ làwọn ṣe ń ṣe níbí báyìí. ẹ ilé olókùnrin ẹ̀yìn lọ káàkiri. bẹ́ẹ̀ni ẹ̀yẹ wa. gbogbo alamakú lọ́jọ́ kan. ẹ jẹ́ bà ni. ẹ ń ṣe ẹ máa jẹ̀bà fún ni wọn bí ilé kẹwàá síbẹ̀. orí yín náà ẹ fẹ́ kẹ́ jẹ́. wọ́n fẹ́ lè mọ̀ jẹ̀bẹ̀ ilé yìí gan. olórí burúkú wọn dọ̀bálẹ̀ fún yẹn wọn. dá lọ jàre. ẹ jẹ́ pa mo fọ́ o báwo ni àwòrán gidi ti wà lára yín. ẹ máa wo fìlà orí yín ẹ̀pìyẹ́rì rí wẹnu ẹ̀pìyẹ́rì rí. ikú jẹ́ mi gbádùn mọ̀ọ́mọ́ mọ̀ọ́mọ́ ọba fún mi nígbà nínú abẹ̀rẹ̀ ìyàdí èsì mọ̀ọ́mọ́ mọ̀ọ́mọ́ ikú pa mọ̀ọ́mọ́ ikú wí èmi ò ẹ̀lú yẹ́sà ẹ a ti wà níbi àdúrà a máa ń ṣe àdúrà ní thirteen days fẹ́ẹ̀ tó bá jẹ́ pé bíbejì rí mọ́ ní bíbejì rí mọ́ ti kú ẹ̀ẹ́bẹ̀ láwà èmi ni wọ́n á rí kí n ṣe kí ní àìsàn àjọ èmi ni wọ́n kọ́ àti kékeré bẹ́ẹ̀ ni sà ọ̀gá dìbà ẹ̀jì ń mọ̀ pé lè pè mí lódò kù wọ́n mi o kò tí ì sí kankan mi ò lè parọ́ fún yín mo kàn excuse mi tá láwà àwọn kíra gbogbo àmú ti náwó ẹ̀wọ̀ gbèsè pọ̀ ẹni kì í sẹ́ndì àkáǹtì mi ẹ̀sìn ojú òní ti ẹ̀ ní sí orin kan it is well kànga ni ẹ ṣé mo dúpẹ́ o mo jẹ́ sọ yìí ó kàn pẹ̀lú nìkan nìyẹn gan. ẹ̀wọ̀n sẹ́ bínú ẹ má bínú ìjò torí ọlọ́sẹ̀ pákéjì náà ló láyé lẹ́yìn wá pákéjì láyé nǹkan ò lè wà ókè ẹ̀yìn ni mo wá rí wọ́n dẹ̀dí tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmúlú mọ̀ mi kú. ẹ ẹ abiyamọ o ẹ fi yìí nígbà tí ti bá mi yìí. ẹ wo wọ́n ní ẹ̀ ń ta aṣọ ọ̀rọ̀ aṣọ kọ́ ni mo bá wá torí àwọn ọ̀gá mi their corporate pictures their corporate pictures wọn kì í wọṣọ àǹkó mo ti yọ tọ̀rọ̀ aṣọ kúrò báwa ló wọ̀ wá ẹ̀ ń ta ráìsì. dáadáa. ẹ ṣe mo máa ní ìdí ráìsì àpò mẹ́wàá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. owó wà lọ́wọ́ mi o ìgbéraga ni mo fi ń bá yín mi ò bẹ̀ èèyàn kó tajà fún mi torí tó bá tajà fún mi ó máa jèrè á tún jẹ plus èrè so ẹrù dáadáa tó ń bọ̀. ṣẹ́ẹ̀kì ah mo rí mo rí pé òdò pọ̀ ń bẹ̀. amúdóngún yẹn ló kọ fún mi ròdú ṣe pọ̀ ẹwẹ̀ yìí. àwọn bọ̀ wọ́lù. ṣàtìlì bẹ́yẹ so kì í ṣe pé mò ń bẹ̀ yín ohun tẹ́ ẹ gbọ́dọ̀ ta ni tẹ́ bá fẹ́ soríire torí jáàkì tẹ́ ẹ rí yìí kò ń sòwò nìkan mo kàn mú yẹn dání ni oní four million wà oní ten million wà bẹ́ẹ̀ ni àwọn èèyàn fẹ́ràn mi lórí òkú mọ́ mi ẹ̀yìn òkú là ń jákàrà ṣé ẹ ti gbọ́ sófin ayẹfara mọ́. Ah, mo ti gbọ́ màá dẹ̀ fi thirty thousand lé fún yín. thirty thousand lérò bẹ́ẹ̀ni lérò four fifty. bẹ́ẹ̀ni. wẹ́ẹ̀dà fọ́tí. ẹ ọtí. ẹ ń tọ́tí ni. Ah, ah, ah. mi tọ́tí mi ta mọ̀lú mi tẹ̀kẹ́ ìgbé. ẹ ẹ kò fà kéré gbé o. náà jẹ̀kẹ́ ìgbé náà ń jà sọ ẹ akókó ọbẹ ewúrẹ́ ẹ gbẹ yìí kèrègbè ẹ yẹ kèrègbè ẹ sì máa bá kèrègbè ṣé sẹni ńlá kèrègbè wọn ẹ tẹ bá wá jẹ pé ẹ lọtí gẹ́gẹ́ se gẹ́gẹ́ nìyẹn ìrókò owó sílé gbẹ́dógbẹ́dó ẹjọ́ ọtí tí ò kọ́mọ̀ ni mo fẹ́ ẹ gbọ́ ṣé rí àwọn èrè tó ń bọ̀ mi ò rán wọn o kò ní dáa fún ìyá èrò àwọn bíi mẹ́ta mẹ́rin kan wà tó wà special sí mi ẹ bá mi wá ọtí tí máa fún wọn tó máa ní mí nì ṣé ráwọn ìdégbè kìnnìkan kan tí yẹn ò kàn mí rárá o gbogbo wọn kó wọn sí ìdégbè pátápátá wo ti rán mi iṣẹ́ mo di àjẹkọjá bó ṣe fẹ́ ọtẹ lò yìnbọn ká. ẹ má jẹ kọjá bẹ ṣùgbọ́n ah, mi ò wọlé rí o ṣé ilẹ̀ ń sòkú ni. ẹ náà mú mi ní pa alẹ́ yìí bí mo pa alẹ́ bí mo yá ẹ sí. Ah, ẹ wọ ẹkú rẹsì fún mi kí n máa lọ ẹ jọ. bí màá ra yẹyẹ ẹfọ ta ló sọ pé ó rán ẹ wá ta ló rán wá síbẹ̀. ẹ tó yè sí èyí ọ níta ló rán ẹ rán ẹ wá sí ọ̀dọ̀ mi. òkè ẹni tó júwe ọ̀dọ̀ yín àsùnbọ̀ ni màtọ́jọ́ pé lẹ́wà. Hello Hello Sùnbọ̀ wẹ̀dà gbọ́ mi yín ọmọkùnrin kan rí bẹ́ẹ̀ kí lẹ pé ó kọ yín. Muibi Muibi. Muibi ìyẹ̀wò kú. mi ò kú o màmí ló kú o ebe ewé abẹ́ ti tó kótókótó ọ́ mo ti gbọ́ mo ti gbọ́ <laughs> mo ti gbọ́ bẹ́ẹ̀. ẹjọ ẹjọ ẹjọ àbúrò kan gbé wéèmí ni mo kú. mi fi wo kú ni wo fi yẹ yẹ kú ẹ̀rọ ìyàwó fi ọkùnkùn tó bẹ́ẹ̀. ìyàwó mi. ẹ kí ikú ẹ̀ fi wọ fẹ́ bẹ́ẹ̀. ẹ wo ẹ bá fọ àwọn èèyàn ní wrong information o èmi kọ́ ni mo kú ìyàwó mi ò dẹ̀ kú o màmá mi ló kú o. ó yá mo ti gbọ́ yẹ kú dé kọ ráìsì mú ẹ bẹ́ẹ̀ dé kọ ráìsì mú ẹ bẹ́ẹ̀ ló kákó lọ sọ kẹkẹ kó ráìsì fún mi. ẹ ẹ dúró kẹkẹ kó lọ. ẹ kó fún mi kí n kó lọ fọmọ tó wà ń tà. lọkọ lọkọ kí mama lọkọ. mama ma. ọ gbogbo ìyá náà jẹ etí kéèlè náà tó wọ bá ń kó ráìsì mẹ́wàá. mẹ́wàá hmm. ṣé tipa ló fẹ́ fi kò ní àbí. sóòjà wò orí ẹ dàrú ni kí n tẹ̀mí pẹ̀lú tiẹ̀ kó ráìsì àti sẹ́mi ìgbẹ́mọ́ tó wà ni. wọ́n dá lù pa ń wọ́n àlùtà. mi wọ́n fẹ́ lọ́mọ pa ẹ jẹ́ kókó ráìsì wẹ́ẹ́ má wọrí mẹ́rin ọ̀kẹ́ pé gbọ́ kí ayé yíyọ́. Ah, ráìsì ṣe kéré bíi ilé. orí pé ọ̀ríjìnà ni ráìsì India. ráìsì India lè ah, lè. <laughs> ráìsì gidi mò ń ta ní o tàtàkùtà tó bá jẹ́ bẹ́ẹ̀ bá gbégùn tí a ṣe máa ka ní bọ̀m̀bọ̀ wọn ò ní lọ ìjọ mẹ́ta wọn sì kí patí ẹ. ìjọ mẹ́ta báwo ṣe é fẹ́ fẹ́ yá mi lówó ni ọ̀rọ̀ rájàdá wà lẹ́nu yín. Ah! ẹyin tèmi afa ló ṣẹlẹ̀ ló ń bọ̀ látọ̀fà àìdèbí ló ṣẹlẹ̀ ọ̀tọ̀ ọ̀tà ọ̀yà ẹyin boys bẹ̀sí wọn sí ọ̀sọ̀. Ah, Ọlọ́run, Wisma! bàbá àgbàlagbà èèyàn tó kúrò street tó lọ sí white house ọlọ́run èkìkà sílẹ̀ ìkan gùn jù kan lọ o. ọlọ ìjọba kí máa sùn ẹni jí ló ń gbọ́ pé o. yẹ ẹlẹ́rìí mi bọ́bọ́ òde kan mà ní ó lọ ń fi ojú owó máa bọ̀wọ̀ wá òtè ah. ló lọ ń pè wá mẹ́ẹ̀ẹ́ kò mọ̀ pàrọ̀ náà já sí bó ṣe ń lọ lórí street omi lakọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn ah, ṣebí street kan náà lájọ ẹ bẹ́ẹ̀ ti gbàgbé ni wizman èmi wizman èèyàn kan máa fẹ́ lọ fojú ọbọ̀ lọ́bọ̀ nǹkan tí ìbá fẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ ni mi ò ní sọ sí o àà a lọ́wọ́ ọlọ́run tó ti mú wa kúrò ní street tó gbé wa lọ sí white house. ẹ bàbá bàbá ẹ̀yin náà ti pẹ́ ní ẹ ti pẹ́ kúrò sí ẹ̀ka lọ gbàgbé wa ṣá ọlọ́run ẹ ti pẹ́ jù náà. ìgbàgbé yìí náà and that is one of the reasons tí mo fi wá bíbá ilé yìí kí ni next option kí ni next option báyìí kí ni next option kàmọ́ tó yẹ lọ. mo gbéṣẹ́ wá fún yín iṣẹ́ tó dẹ̀ máa yọ owó tó máa yọ owó gidi you know. Thank you. Amen. kọ́ àwọn náà ń bọ̀ ẹni kí báàgì ẹni kí báàgì wá àwọn náà ní gbé káwá tó ń ta ìyá wọn. dúpẹ́ lọ́wọ́ lọ́rọ̀ nǹkan ti ń dá bọ̀ báyìí ọmọ ìyáálì kò ní ẹ wo wọ́n tẹ́ nílé ìbéèrè o ẹ jọ nǹkan tẹ́ bá ọdún sí wàá kó o gbé bẹ́ẹ̀ e wò. sáré lẹ̀ ọtí tó lò ẹgbẹ́ ni wọ́n ti ṣe ìlú ìgbà yìí. sí wàhálà ẹ kàmàmá yẹn ọ̀hún ni wọ́n. kàmàmá ṣé Yorùbá ni àyè Yorùbá Yorùbá ni please tó bá jẹ́ ọdún mẹ́rin ni mo rí ìdòkùn mọ́ ọmọkè ọgbà rárá àtẹ́jọ́kọ̀ èsì tó kà bí ọmọ ìṣòro ọmọ ìṣòro ọmọ ìyá rí wọ́n ló bá ti sọ lórí àwọn ẹ̀kọ́ àjẹwò mọ́lù bá ti kàn lórí àwọn ọmọ àjẹwò. sẹ́ẹ̀bì tí wọ́n òkè lọ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run ayé gbogbo ìrọ̀ ọkọ̀ wọn ní bóyá kò ní fún un. sẹ́ẹ̀rí àtẹ̀kọ́ ní mò ń kọ́ra tó ràn yàn jẹ́ ọ́fíìsì ìjọba yìí. yàrá wà tí mo ti gbà tí tọ́ fún wa ẹ̀yọ̀ fẹ́ ni mo gbà ẹ máa fà yìí kó ti wà ẹ̀ẹ́dẹ́gbọ̀n mi ọmọ yọmọ bàbá yìí.

jẹ́ kí n jó náà. àwọn olówó tó ń jó ni tó ti sọ wọn mọ tí wọn kàn bẹ̀rẹ̀ sí ìjà kìíní wọn ní àwọn láì jẹ́ pé àwọn fẹ́ra ètò ni wọ́n ló pé àwọn olówó làwọn lè tẹ̀lé mi. ẹ àwọn tí àwọn ọmọ ìlọjà àti àwọn ọ̀gá mi ń wá ni. gbogbo owó tó wọ́n lọ gbogbo ọkàn kíkí mọ́lẹ̀ fún mi lórí tó ìjó ìjó láti tẹ̀lé ọkọ̀ ìjó lọ́wọ́. glorious Lord. What is that? ibi àmọ́ bàbá yìí. ọgbẹ́ òdìdí pálí ìlú rẹ̀ ṣe gírọ̀rọ̀ musa wò pé ah, ṣé àwọn eléyìí ṣe ẹ ẹ kí ló pe pé kọ́mpìnì wèrè tó ọdún náà ti wá náà millionaire club àbí kí ló pe wọn. abatio club làwọn yẹn ti wá wọn wá láti millionaire abatio gidi ni wọ́n ti wá ọlọ́run ló ní mọ́ dùn tí mo gbọ́ gbà mo mo jápa ni èmi ń jẹ́ ní kòkòrò ibú bá mi wọn jẹ́ dùn wọn gbọdọ̀ kú bù ibi ibi ojú yẹn. ẹ ẹ dà wọ ọmọ mi ò ọmọ ọmọ rẹ̀ ló káwọn gbéra nígbà tó tọ̀ léyìí ní òtí ẹ̀rí tí ẹrù lọ́ọ̀kan wá sọ pé ayé pé ẹ̀rọ ọmọ tó wá látàyé pé nù ó yẹ kí gbogbo àtọmọ rẹ̀ lè kẹ́ mọ dáràn ní báyìí. mo ti sọ fún ẹ pé ìyá ẹ ló jọ gánà ni mo fi sí ojú wọn lè ó lè wà yẹn ó lè dá àyàn pa. ọ̀dà mo ti gbọ́ ẹwọ ká tún wá fi mọ́ọ̀tì sí i. àbí tí wọn bá tún rí bí mọ́ọ̀tì sí àbí. èmi tẹ ọbẹ̀ akábọ̀sì rẹ sì gé àti àwọn kíní tọ́ kí àwọn ìta sì gbà tó kú lẹ́jẹ̀ kán bẹ yí nǹkan mọ́ ata. ọ̀rọ̀ onígbèsè ẹnu tó tún wá gbọ́ ẹ lè mú òfin sọ̀rọ̀ ẹnu jẹ nǹkan báyìí. ọmọ níbẹ̀ ó ò ní kú re. kéèyàn wá lọ pàtí kọ́ wá dọ̀rọ̀ pẹ̀lú wa rẹ̀ lọ́rùn. Ah. nà wọ́n gíní so na so this na o wa make for yoruba e dey be people say they just dey throw bottle dey throw bottle food dem no give us drink dem no give us instead na empty bottle dey just dey throw for here people say e dey make small way for bus person yansh. uche dat one pain you hey you no know as the thing be dat yesterday i ah, suffer suffer suffer suffer you know the one wey come pay me pass wey pay me pass na the new shoe wey me i just buy wey i talk say one oh, birthday me i carry am go show whether i go even see one kind babe wey go dey look me like that that one sef na shoe loss me. eh i carry one like this i put am for head dey run dey run dey run so tey but you know you see the compensation wey i don get be say whether mudu wey go come here dey do like this you do you do that you do that dey give am like this <laughs> post give am post dey come give am for im leg say ah i dey happy eh. ẹ dá promote benin o sórí ẹ̀yin méjèèjì burú ni ah. sórí yín burú ni ẹ̀jẹ̀ gbogbo tẹ́ ẹ̀ sọ ilé gbọ́n kankan ṣe ìgbà tẹ́mi sọ̀rọ̀ ní sìn sẹ́yìn ọ̀gbọ́n ni èwo ló sì gan ẹ sí èrè ni. ẹ ṣé ìwọ wà ní ro ti ọmọ ibo tó wà láàrin wa tí ò gbọ́ Yorùbá ni. kí n tèmi bẹ majority carry vote tèmi mọ minority lòun ìbá mẹ́ta láti gbọ́ Yorùbá ní ìsinyìí kíni kíni kíni kíni bọ́dà mú ibi tó sọ ẹ lọ́jọ́ kémi ọmọ pé ọ̀rọ̀ bọ́dà mú ibi ilẹ̀ sọ hmm. orí bọ́dà mú ibi bọ́dà mú ibi. Ah orin mi tẹ̀lé ti pé kí ẹnìkan ti ẹ̀mú kò àbí kù láti orí wọn. àmọ́ wọn wá sí àmọ́ tó wá rí inú mi tẹ̀lé pé ẹ̀yin náà lọ́sí bá wọn àti bí ojú wọn. inú mi inú mi dùn inú mi dùn bọ́ ṣe sí wọn gọ̀rọ̀ ẹ̀gbọ́n. Ah, ah, ah, ọmọ aráyé kan bá a máa gbára lé wọn ẹnu wọn lọ fà ẹnu wọn lè jẹ ọmọ aráyé kan bá a ẹ̀yìn èyí kò máa dá o kí wọ́n jọ bí wa ní fámìlì kádẹ ara wa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi tẹ́ ẹ jẹ́ ọmọ ìyá mi táàjọ wà ń bí nígbà òjò nígbà ẹ̀rùn ẹ̀yin náà lẹ betrace mi bẹ́ẹ̀ ṣe betrace mi yìí ọlọ́run wà ìwọ sá lọ nípa tí wọ́n lù mí wọ́n fún mi nífàṣẹ lójú ẹ̀ mo larí má ga ìwọ dẹ̀ sáwọ́ dẹ̀ rí mi báyìí especially ìwọ ẹ múra sí obìnrin abigenji tí yín náà máa dé ṣùgbọ́n o ṣé o ayélujára ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́ gbogbo tó ṣe fún mi èmi ni mo bíúdì ayé tó fi débi tó dé yìí mo ọ̀bẹ tá lè fi gbẹ́ èrè ìbejì á lè fi bèrè ìbejì jẹ́ èmi ni mo promise yẹ ọmọ Igbo you are a you are a good person ah, you are a very good person thank you thank you no uh, you are a bad person mo fẹ́ wí you are a serious bad person you ah. you you saw me uh, you see me when the man push me tí mo fi di jálẹ̀ and I was calling you the Igbo pé ọ́ oh, ọ́ oh, oh, di ma ọ́ di ma ọ́ di ma and you run away and you run away ọmọ ọmọdé ọ̀hìn kò dá fún ẹ. bọ́dà mi yí bí ṣé kò ń ṣe nǹkan tí mò ń lò. ìtọ́ òru ni àwọn ọmọ ọ̀tá ló wádà pàtí yẹn. ẹni sùúrù ẹni sùúrù. ẹ sọ pé ìṣòkú ìyá yín àwọn àbúrò yín ò sí mbẹ bọ́dà fàṣásí bọ́dà múkáìlà bọ́dà fìsì nǹkan bọ́dà sùrájì gọ́tẹ́ pé wọ́n láìkì pàtí ìyá wọn àti fáwọ́sà gọ́tẹ́ pé wọ́n jẹ̀bú wọn wọ́n láìkì pàtí ju nǹkan mi lọ àwọn náà sí mbẹ̀ ṣé kò ṣe nǹkan tí mò ń rò. Ah, mo fọ́ o mo fọ́ o mo yí bí orago tún náírà oníkò lálàámù ṣé wo èlò òyìnbó ni sùn bọ̀ ó yẹ ni gbogbo kó yọ owó aró bíi tàtọ̀ lẹ́kọ̀ ah, ayélujọ ó dẹ̀ mọ ipa tí mo kó nínú ìgbésí ayé ẹ̀ òun sọ̀rọ̀ bọ̀dámù yìí bí òun sọ̀rọ̀ ànẹ́kà òun sọ̀rọ̀ sùrájù jọ̀ọ́ sóò bá wa tan ni mo sọ fún ẹ nígbà tá a sọ̀rọ̀ kó tó máa mi kú mo ní wípé sàárà àpàtì yọ sí àwọn àbúrò mi pé wọn ò gbọdọ̀ lọ aláàfáà lórí sí wọn ìmíkọ́ àwọn náà sọ fún mi pé wọn ò gbọdọ̀ lọ ó dẹ̀ mọ̀ wípé ó mọ̀ pé mo tún sọ wípé ẹ̀kọ́ mi wà tí bá ló pa wọ́n léwé koro ṣé kò kú wọn láti yòókù mọ́ mi ni ṣé kò kú bọ̀dá mi bọ̀dá wọ́n yòókù mọ́ mi ẹ múra sí ọlọ́run máa ìwọ ìwọ wojú mi dáadáa bó o ṣe wọ́n bí lómi tó ṣe máa lọ o ò rí rẹ́kọ̀dù ní iṣẹ́ yìí mo mú láwọn ọ̀wọ̀ ọ̀gá tó wà ní iṣẹ́ yìí kẹ́kẹ́ wọ́n sáàdì ẹ̀ lọ́gbẹ́ mi ò wọ̀ ni ẹ́ àjẹ́ ni ẹ́ ní iṣẹ́ yìí òun sọ̀rọ̀ dáadáa ìwìn ni ẹ́ à ìyá jẹ mí à ìyá jẹ mí. ẹyẹ lè gbọ́ títí rí ló ń ti rí. máa ti rí mo máa ti rí mo ti rí títí rí ló ń ti rí. ẹyẹ lè gbọ́ títí rí ló ń ti rí àtùpà ògo ti tàn lókè o àtùpà ayọ̀ àtùpà ire o àtùpà ìmọ̀ ìmọ́lẹ̀ ayérayé yìí láéláé ni ó máa yọ̀ nínú rẹ̀ àdùpà ògo títa ìbí ẹ lẹ̀. alùpùpù kí ló dé o. ẹ pẹ̀lẹ́ ah, ah. <laughs> ẹ ǹlẹ́ ṣé ẹ mọ̀ pé látijọ́ ìmọ̀kàn wò yín ni mo dákẹ́ mo sọ̀rọ̀ àmì di ọlọ́run tí ń lúgọ yín wò sí àwọn ẹ̀dá mo ń wò yín ni ìyìn sọ̀rọ̀ ṣé ẹ di tí ì ti sọ̀rọ̀ sáà kí ni ìdí tó fi sọ̀rọ̀ ṣàlàyé fún mi. sẹ́rí ìdí tí ò jẹ́ kí mi ó sọ̀rọ̀ ni pé bí orí èèyàn ò bá burú àtẹ̀yìn ọ̀run. àbá ṣe ṣé kí òun sì èrè ní òun sì èrè ní sọ́ọ̀bù pé wọ́n làmì ní sí àlẹ́yìn ọ̀run náà ni ìgbà tó yẹ kí gbogbo yín sá lọ òun ò mọ̀ pé wọ́n gbógi bòmí láyọ̀ ọ̀run ni. nǹkan kan náà lájọ ń sọ. nǹkan kan ọrùn ti ń dùn yín tipẹ́tipẹ́ ó wá dùn yín títí títí títí ó dùn yín débi orí àmọ́ ẹ̀ fura lọ́wọ́lọ́wọ́ báyìí orí yín ti burú o wàhálà ẹ̀ bàdàmú ìbí orí yín ti burú mọ́ tilẹ̀ àmọ́ ẹ̀ mọ̀ ẹ̀ tí mọ̀ orí yín burú gan ìbú yín o. ìwé ló yẹ kó wá bíjì ìrìjì kó sọ wípé adequate formatting is the privilege of sovereignty bí ìyá ńlá bá gbé ní sọ́nà kéékèèké ọkùnrin ọ̀hún òrògbé kọ̀díṣà tí mo wà òrògbé òrògbé dùn bá mi ẹ̀dà pàtí kù tán mo tún wá bá mi fi pólí mi gbùrú ah, tí mo bá kú mi ò ní gbà. <laughs> abẹ́ mọ̀ nǹkan ah, ṣe ẹ rí ẹjẹ́ ẹ̀ sàn kan kémi ọmọ kan sóòdù yín àbí kílẹ̀ sọ ṣe láwọn tẹ́tẹ̀ lágímọ̀ yín lórí ìnimọ̀rí dálẹ́bi. ṣe rí èmi ò ní bá yín abẹ́rẹ́ <laughs> bó ti ṣe àdìyó ń kọ́lí èmi sáà ti sọ tèmi o àbọ̀rọ̀ ni ń sọ fọ́mọlúàbí tẹ́gbọ́n àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí abẹ́rẹ́ abẹ́rẹ́ ẹ jẹ́ báyìí sórí ìmúbọ̀. wo wo má lọ fẹjọ́ ẹsọ ọgá o àwọn rìpọ́tẹ̀ ti ju ọgá o bàbá ọkọ mi o egbò ọrùn yẹn ti rọ o. ẹjọ́ tó yọ lọ ìgbà tẹ ẹdì mímú nìsín èmi kọ́ ni mo ibi ṣé èmi mo èmi mo so ìgbà àgbà mi tẹ̀ sí tòkútò yóò bá mi tò ẹ bẹ̀ sọ́jọ́ wọ́n náà wọ́n gbà wọn láìsí ṣé mímú bẹ́ẹ̀ bẹ̀ tó fi wọ àbúrò ẹ̀ ló gbà wọn láìsí ló gbà wọn ẹ̀rọ ló gbà wọn délẹ̀dẹ̀ níjọba ẹjọ́ bá gbà wọn ìbà ìtọ́jú ẹ̀ lọ ló bá mi gbọ́ mi lọ́wọ́ ẹjọ́ àwọn kọ́ la ṣe pàtì. sẹ́ni ibi tí sòrò tẹ̀ wá wà ní ìsìn ní ó kọ́ ẹni tí ó bá mi translate ọ̀rọ̀ yín èmi ọmọ mo fẹ́ sọ gangan torí èmi ọmọ ibi tí mo ti fẹ́ mu àní èmi kọ́ ni mo ṣe pàtì mu ibi ló ṣe pàtì. ó ti ẹ̀ sísan bẹ́ẹ̀ wọ́n translate àìsàn translate bẹ́ẹ̀ ní ìwé jẹ́ láti gbé tó yànmùyànmù gbẹ́jọ kẹ́gbẹ́ gbẹ́jọ kúkọ́ mi ẹ kàn rí mi pati mi ẹ kàn ó ti ẹ̀ da kọ́ńpó ayé tọ̀dọ̀ rí ọmọ níbàjẹ́ ẹ ẹsẹ̀ rí olórin tó kọrin bẹ́ẹ̀ jọ́nà lọ́hùn rí dákun ìjọ sọ́ọ̀tì bá mi rímù ibi rárá. mo ní bẹ́ẹ̀ ń ṣe rè èmi ah, ń bá yín rímù ibi ah, ẹ jọ nítorí ọlọ ẹ fún mi lówó orin owó oníṣẹ́ gan ẹ̀ tí ì san. tó ìbẹ́ lámàrú. ẹ ẹ wẹ ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ jọ mi fẹ́ gbẹ́jọ́ sọ́jà ẹ̀ náà lówó yìí. owó ráìsì yá jẹ ẹ ti sọ. ẹ eh, eh, wò ẹ ní sùúrù náà eh, ẹ jẹ́ ọmọ ibi wá. ẹ wo ọ̀gá mm ẹwà kìíní ti jákìtẹ fún mi àwọn tí wọ́n ti tẹ báǹkì yẹn orí òfin orí wọn fi gbogbo ara pé o àwọn ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn ǹjẹ́ mọ̀ pé kò sí àpamọ́ tí mi ò sọ fún wọn tán ṣe ni wọ́n bọ̀ ń yí mi báyìí wọ́n á yí mi sí poro wọ́n á yí mi sébè ẹ̀ you go bring the pay the pay the kiri tẹ̀wé lọ́yà bring the person person mo irú òyìnbó wèrè wọlé lé ọ̀gá mi tó jẹ́ pé tí wọ́n bá kọ nǹkan sára ìwé tí wọ́n bá mú fún yàn ẹni yẹn gbọ́dọ̀ ọ̀nà ẹ̀ ó gbọ́dọ̀ ọ̀nà ẹ̀ ni òun wá sọ dáradára in fact kí n gbé gbajú fún mánéjà oníkọ́ọ̀lù yín wọlé yẹn irú rọ́bìsì wo nìyẹn àwọn ọmọ tó jẹ́ pé kò jà àwọn ọmọ tọ́nu rẹ̀ ń bíbà yìí lọ títí tẹ́tẹ́tẹ́tẹ́ fún lówó ẹ wò kọ́tà kọ́ sẹ́yìn fún mi. wo ìyá tó jókòó yẹn ṣe mọ̀ mi mọ̀ mi ẹ̀rọ dáadáa kí ló tún sẹ́mi ò lè tutù fún yín ni wọ́n ní kì í ṣe tutù fún yín mo ṣe tutù fún yín àwọn eléégún jáde àwọn olóró jáde gbogbo yẹn tí mo ná ẹ tún wá dìde nínú sàárè ẹ wá dé wá sóòtẹ́ ẹ wá sunkún ṣé sẹ́rù wà burúkú yẹn ta. shut up your mouth you are very useless man idiot do you take us for fools no no no no no so bí ìlú ìṣeré ṣe ó rò pé bọ̀lọ̀ ẹni tí ò já rárá ó lè lówó ní nàìjíríà no now ah ah tó bá yẹ stupid gẹ́gẹ́ bí wọ́n ṣe wọ̀ kúrò pa máa lówó dé level that tàbí damn millionaires club sílẹ̀ ni ah no no no no criminal ni boy. yìí yes tí irú criminal báyìí buy me so much freedom ó máa padà fi yẹ ìṣòkan owó ni. I'm telling you I báwo nìyẹn ṣe máa fẹ́ fi ìyá tó tó bí ẹ gbọ́ngbọ́ngbọ́n. wá ń fi parọ́ kó ti kú torí owó àtẹ́yìn mi ni pé bọ́bọ́ ìprint òbí tó àṣẹ. Bọ̀bọ̀ yìí fún ìtò nítorí màmá ẹ̀ for real. Ah, lórí ọ̀rọ̀ owó yìí. Màmá ẹ wò. Ṣé ṣé ṣé ṣé kí ni wà láàárín àwọn èèyàn? Ah, ah, ọmọ létí, ọmọ létí, ọmọ létí. Pẹ̀lú ìṣọ̀rọ̀ kílẹ̀ tó mọ́ létí. Ẹ̀gbọ́n wọn tí wọ́n sọ pé tẹ́lẹ̀ àpalẹ̀ orúkọ làwọn lọ́dúró yìí. Èmi mo bí ọ̀. Èmi. <laughs> Mo ti give up lórí kéèkì ọ̀rọ̀. Ọlọ́run. ọ̀sẹ̀ nínú mi dùn olúwa dùn mí nínú ìbànújẹ́ ṣáàdì ìbànújẹ́ ṣáàdì bí mo pè ẹ́ lórí fóònù ò ní gbé màá má máa tiraka tiraka ó wá mọ̀ mí sọ̀sọ̀ oníkú ló jẹ èmi àbíkẹ́ oníkú ló jẹ mí ó tún wá ṣe òbí tíwárì mi. ọlọ́pàá ìlànà ẹ̀yin ọlọ́pàá ẹ̀wọ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ ṣẹṣẹ́ yín jáde ẹ̀ pọ́ńdù kírímìnà yìí ìdí ọ̀. ẹ kúrò wo. Ibi ni ibi ni abokẹ́tọ̀. Àdìyẹ ló ń bọ̀. Ó bá jẹ́ mi ni. Bye. ilẹ̀kùn owó ni mo fẹ́ bẹ̀tẹ̀ sí fún mi ilẹ̀kùn ọlá ni mo fẹ́ bẹ̀tẹ̀ sí fún mi ẹgbẹ́ mi lọ́la dákun jẹ́ kí n ní tèmi ẹgbẹ́ mi ń kọ́lé dákun jẹ́ kí kọ́.